gbogbo ẹni tó bá kọ́ ntánẹ́bì mú wa bọ́ọ̀sì sẹ́ fún tí ẹ ta lójú tí gbogbo nǹkan ṣe yìí yóò dàbí òrùkọ ni such a person will be living in darkness wàláì tí èèyàn bá ti sọ pé ntánẹ́bì mú wa sọ́nà máa yọ sọ́nà pé o kò ní ìtumọ̀ sóhun bọ́ọ̀sì gẹ́gẹ́gẹ́gẹ́ tó bá sẹ́ tó òun hàn án tí ẹ ta lójú yóò pa lóko salawatullahi wa salamuhu alayhi ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run lálẹ́kún ọmọ bá dẹ́bì lọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí rò báwọn ṣàdúrà lónìí wọ́n ń ṣépè fúnra wọn wọ́n ní bọ́lọ́run bá ti kẹ́ ànẹ́bì tán kọ́mọ́ yọ àwọn ẹlẹ́mú kò lè kẹ́ tán ajẹ́ pé kẹ́ ò lè kàn ó kéèyàn wípé bàbá ti kẹ́ ànẹ́bì tán gbòòrò Mádínà mọ́yọ̀mí lẹ̀ bàbá ti kẹ́ tán ókè ajẹ́ pé ìkẹ́ ò lè kàn ó nù ọlọ́run ò ní kí ànábì tán láéláé yóò máa kẹ́ lọ ni tọ́ba dídọ́ gbé dàkí àmọ̀ salawatullahi wa salamu alayhi a wà sẹ̀sẹ̀ mọ̀ pé a ah, ọlọ́run kí ànábì tọ́ba dídọ́ gbé dàkí àmọ̀ ìkẹ́ ọlọ́run ọlọ́run náà kọ́ máa wà pẹ̀lú àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ àwọn obìnrin gidi tí wọ́n jẹ́ ìyàwó ànábì sallallahu alayhi wa àwọn alábàárìn àwọn ọ̀rẹ́ àwọn ẹbí tí wọ́n dúró dáadáa alladhina ayalu fi sa'atil usra àwọn tí ẹ dúró tà nẹ́bì níjọ́ tí ayé máa kọ́ yàn gbogbo ìgbà tí yorùbá tí lóun fẹ́ gbé òdodo lọ ayé ọkọ̀ èèyàn tó bá rọ́jú dúró ńgbà náà wọ́n lẹ́tọ̀ọ́ sádùá ìkẹ́ ọlọ́run lọ́lọ́run náà ọlọ́run jẹ́ ọmọ bá gbogbo wa náà ọlọ́run kọ́ wá sànù dúró tí ń fi di lọ́wọ́ pa ojú wa dé yẹ mẹ́wàá ló ń fẹ́ iṣẹ́ rí kí ó wá fẹ́ iṣẹ́ rí báyìí kò sáàyè mọ́ wọ́n ti pa sẹ́dẹ̀ gbígbà bàálù fò ní tí bàálù bá ti fò kò sí ntọ́ jẹ́ eyín ti lọ́nu ẹ̀yọ́ ọmọ ìyá mi tẹ́ jálàpọ̀nlé tí ẹ̀sìn àti ìmọ̀ tó yẹ ń ju èmi lọ èyí tó dájú ní kíkí àti kíra wa ọlọ ọlọ́run àlàáfíà ọlọ́run ọlọ́run jọ̀ọ́ máa bá gbogbo wa amínà tá a bá béèrè fún tá a sì ṣiṣẹ́ tán. nígbà wọn bá lálàáfíà ọlọ́run kọ́ máa báyẹ̀ tí ò jí sí àlàáfíà kò ṣeé ṣe tàríjú nàìjíríà wa lam tasluki masalikaha as-safinatu tajri ala al-yabas mustahil la tajri ala al-yabas ọkọ̀ ojú omi ò lè rìn lórí yẹ̀pẹ̀ wàláì ọlọ́run dákun kó ṣàánú wa a pe tọ́pìkì wa ní return to sunna èmi rò pé kí ló pé tá a sọ pé why you must bọ̀dọ̀ wáyé pé return to sunna náà ẹ̀jẹ̀ máa bá ikọ̀ ọ̀bọ̀ lọ́sà. torí pé ṣe é rí àṣẹ ọlọ́run kèé ṣe kò wá optional fún mùsùlùmí àṣẹ ọlọ́run kèé ṣe pé bí n bá fẹ́ bí n bá fẹ́ kọ́ ni àṣẹ ọlọ́run fún mùsùlùmí o. ni ó fi jẹ́ pé mùsùlùmí mùsùlùmí muslim ìtí jẹ́ bẹ́ẹ̀ lágbára mùsùlùmí ẹ rí i pé ńgbà tọ́lọ́run ọba fẹ́ sọ̀rọ̀ fún wa ó ní wala tamutunna wa antum muslimun tá a bá ti bá ìsìláàmù pàdé ọlọ́run ọ̀rọ̀ wa ti gbọ́ ọ wá ṣòro kéèyàn tó rí ìsìláàmù bá pàdé ọlọ́run tá a bá ń tọwọ́ bọ̀ tá a bá gbé kalẹ̀ pé tá tí ó gbọ́dọ̀ kójọ mara wọn tí wọ́n fi sọ pé mùsùlùmí rè ẹ̀fúnà ìwọ́n mọ̀pọ̀ wàláì ayọ̀ ẹnìkan kálẹ̀ o kọ́lọ́ mọ̀ sànú wa mọ̀ ni ọlọ́wọ́n bá rán ànábì sallallahu alayhi wa sallam gbàtí ọlọ́run fẹ́ ràn fún ní àwọn súnà nú èdè ọ̀nà níjẹ́ bẹ́ẹ̀ ọ̀nà téèyàn máa tọ̀ tabaníkà tu linguistically ọ̀nà súnà ọ̀nà ṣùgbọ́n tá a bá ní ká tu shari'an inú sharia islam ó jẹ́ ọ̀rọ̀ àti ìṣe àti ìwà àti ìròyìn ànábì àti tí wọ́n ṣe lójú ànábì tánàbí ó sọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ní ti jẹ́ súnà nù. ntànàbí bá sọ súnà ni ntànàbí bá ṣe súnà ni ìròyìn ànábì súnà ni ìwà ànábì súnà ni ihun tí wọ́n bá wá ṣe lójú ànábì tànàbí ó sọ pé káì ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ súnà ni ńlọ́pàá táwọn sàbẹ̀ fi sọ pé kúnnẹ́nà àzìlù wàlúwáyú yanzilu kúnnẹ́nà àzìlù wàlúwáyú yanzilu níbi tahadidu nestle taba fẹ́ lọ bí tahadidu nestle odidi tọ́pìkì ni ìfètò sí ọmọ bíbí tí a máa sọ yẹn kí lè yọ ọmọ fi ẹsìn mọ ní tọ́lọ̀ fàánù bíi wàláì ó pé kò sí nǹkan kan tí ẹ̀sìn yìí fi lẹ̀ tí ọ̀fọ́ kàn pírọ́blẹ́mù tá a ní báyìí òun ni àwa tí à ń intapirìtì ẹ̀sìn fáwọn èèyàn problem tó wà lẹ́nu àwọn tá à ń interpret ẹ̀sìn fún àwọn èèyàn tó bá jẹ́ pé kì í ṣe tàwọn tá à ẹ̀sìn fáwọn èèyàn la bá ní problem ni ẹ̀sìn yìí kò bá ti yí àwọn èèyàn káríkárí kó Allah subhanahu wa ta'ala kó bá a rìdíìmù nǹkan yẹn kó bá wa tún ṣe kó jẹ́ wípé ìmọ̀ wọn bá ara ẹni yóò wà fún àwa interpreters tá interpret ẹ̀sìn tí ó jẹ́ wípé a lè mọ jáwọn èèyàn mọ̀ yìí pé ibi mọ mọ̀mọ́ rèé intẹ́ ń bí mi léèrè ìmọ̀ ń pẹ̀. mo rí ẹni tó ṣe fatiwa lórí tẹlifíṣàn tó sọ pé tó o bá ti mọ̀ pé ogún rẹ̀ ọ̀dà wàhálà alẹ́ lẹ́yìn ikú rẹ̀ wíìlì gbogbo ẹ̀kọ́ tó lọ ẹ wo bóyá takuntánẹ́bí wí salawatullahi wa salamu alayhi ìntọ́jà pé ọ̀pọ̀ tán pátápátá wà ní ọba tọ́ọ̀dù ni abẹ́ẹ̀kọ́ ẹ̀yin faraidi yun nínú òfin ẹ̀sìn ìntọ́dáàjù wọ́n wá bí àfa àgbà kan léèrè ọ̀rọ̀ àfa wa ní ṣàbí ni àfa wa ṣàbí nínú àwọn onífíkì wọ́n wá bí àfa léèrè wọ́n wá ní àfa ní láàdìrì ìntẹ́bí mi ìmì ọ̀mọ́ ẹnìkan ya sheikh wa á ara iraq ni afagbani ni wá bí ọlẹ́rìí ọ̀rọ̀ wọ́n lọ́ọ̀mọ́ wa anta ń iraq ìwọ gbàgbọ́ yé fíkì jù ní iraq lati tẹ̀sítẹ̀ yìí ó tijú láti sọ ọ̀mọ́ ó ní ìlé tijú ó nígbà táwọn mọ̀lẹ́ka náà ti tijú ń jọ́tọ́ lọ́n bí ọlẹ́rìí tí wọ́n sì bí ẹni tí wọ́n mọ̀ wọ́n láwọn ọ̀mọ́ táwọn lè mí ẹ wo ìmọ̀ ẹ wo báwọn tàná ṣe ṣẹ̀sìn ẹ wo báwọn ṣe ń ṣe lónìí ìdí àwù ni gbogbo ẹ̀ náà lọ́mọ̀ ọ̀pá ní kùránì tàbá ìlágbó ilé àfà ọ̀pá fìlàmọ́ níbàá ó ti dàfà náà ni kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa súnà ká tó lè mọ̀ bí ṣé ká rìtọ́ọ̀nù sídìí súnà àbí ká má rìtọ́ọ̀nù sídìí ẹ̀ a gbọ́dọ̀ mọ kí ni jẹ́ súnà súnà òun ni gbogbo tá a kàkà lè yẹ bá nàbí ṣe jẹun bá nàbí ṣe mumi bá nàbí ṣe sùn bá nàbí se gbéyàwó bá nàbí ṣe tọmọ ọmọ ọkùnrin ọmọ obìnrin bá nàbí se ṣe pẹ̀lú mùsùlùmí bá nàbí ṣe ṣe pẹ̀lú ẹni tí èsè mùsùlùmí bá nàbí se ṣe pẹ̀lú ẹbí bá nàbí ṣe ṣe pẹ̀lú ara bá nàbí ṣe ṣèjọba bá nàbí ṣe ṣèdájọ́ bá nàbí ṣe ṣèwòsàn bá nàbí ṣe múra bá nàbí ṣe jẹun bá nàbí ṣe é ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ ìtí ń jẹ́ súnà nìyẹn káfí lè mọ̀ pé ṣé ká padà á díẹ̀ àbí ká má padà á díẹ̀ torí wípé gbogbo àwọn tá a níìdì gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní gbogbo àwọn tá a sọ kalẹ̀ yìí marital issue societal issue kí ni gbogbo issues tọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fi jẹ́ pé in ló ayé rẹ̀ ṣe ọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ bá ṣe tọ́mọ ọ̀rọ̀ bá ṣe lọ́kọ ọ̀rọ̀ bá ṣe ṣe sẹ́bí ọ̀rọ̀ bọ́mọ ìṣesí ìyá àti bàbá rẹ̀ ọ̀rọ̀ bí bàbá àti ìyá òṣè ṣe sọ́mọ ọ̀rọ̀ bá ṣe ṣe sáwọn tá à ń jọ ń gbé tí ẹ jẹ́ lẹ́sìn wa àwọn tí wọ́n ṣe lẹ́sìn wa bá ṣe ṣe ládùúgbò tí ó fi wá kú ònú àdúgbò tí ó fi bọ́ sí ìlú tí ó fi bọ́ sí local government tí ó fi bọ́ sí state tí ó àfi bọ́ sórílẹ̀-èdè tí ó àfi bọ́ sáyé lápapọ̀ táwa fi máa wà ní mujtama àwùjọ tó jẹ́ wípé ìfọ̀kàbalẹ̀ ọ̀wà wà ọ̀rọ̀ security bó lànà bí ṣe ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú bó lànà bí ṣe ṣe gbogbo àwọn nǹkan yìí òun ni àwòrán máa mú wahid àtìlẹ̀ wá wahid insha allah ànábì lọ́lọ́run rán wá sí a a sì lè mọ̀ ẹ̀rọ sọ́jọ́ sọ lọ sẹ́yìn máa wá sí mi àbẹ́fẹ́ náà padà mẹ́lá abbas sẹ́ ń gbọ́ ọ̀rọ̀ ẹja bàbá lọ. ànábì lọ́la ara sí wa sallallahu alayhi wa sallam in tó sì dájú pátápátá òun kọ́kọ́ ni pé tá a lànàbì yìí sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ń rẹ̀ sí wa yìí ànábì tọ́lọ̀ wọn bá ti parí ọ̀rọ̀ ẹ̀ ànábì tọ́lọ̀ ń parí iṣẹ́ rẹ̀ gbogbo ibi téèyàn máa gbà láyé tó fi yẹ ká lè sọ yìí pé bí gbogbo èèyàn bá ti àfẹ́ máa bá wa sọ̀rọ̀ irú ẹ̀ wàláhì ọlọ́wọ̀ jáde bí ọgbà mi. gbogbo tí máa ṣẹlẹ̀ sí yẹn láyé tí ẹ fi lè sọ yìí pé abẹ́nutiẹ náà ń tọrọ kò ṣẹlẹ̀ sádẹ́bì ṣe rántí pé ńjọ́ tí Musa dé láti Màdìyánẹ̀ tó padà sí Mísírà tó wá dọ́dọ̀ Fìràhùn tí Fìràhùn wá ní kí la rí gbọ́ o tí Musa wá ní à mo fẹ́ sọ fún yín pé kàlọ́ ọlọ́run nìyí mo fẹ́ sọ fún pọ́lọ́ ni ẹ máa sìn ẹ má ṣẹbọ má nì ẹ má sòsà má nì ẹ gbọ́n tó wí fún ó ní alámúnúrọ̀ bí kàfí náà wà lídàn wàlàbí tàfí náà min umri kàsí nìyàn wà fàáltà fàálàtà kàlàtì fàáltà wà áńtà mí nàlẹ́ káfìrí náà ó ní Musa lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ yọba tiẹ̀ wà á jíṣẹ́ kọ̀bà tí jẹ́ wọ̀ ìwọ tó yẹ pa àmàgbà kékeré ìwọ tó jẹ́ ipò ọlọ́ọ̀lọ́mọ iye ọdún tó lò lọ́dọ̀ wa wà fàálítà fàálàtàkà fàálà fàálàtù iṣẹ́ ibi ní jẹ́bẹ̀ fíìlù ó lè jẹ́sẹ̀ rẹ̀ ó lè jẹ́sẹ̀ ibi tiẹ̀ fàálàtù ó wá ní wà fàálítà fàálàtàkà alàtì fàálítà wà áńtà mínú káfírí ìwọ musa tó ọmọ sẹ́ ibi tó ṣe sọ́dọ̀ wá ń bí kó tó sá lọ lọ́wọ́ adé pẹ̀lú kan kèfèrí wá gẹ́ kèfèrí ní ọ̀ musa wá ní fàálítù ìzán mo ṣe lóòótọ́ àṣeyìn èjì yẹn tó ti ṣe rí.

kọ́ ọ máa wá dájọ́ ẹ̀sìn o o ò lè kéwú lórí íńtánẹ́ẹ̀tì kọ́ di kó rí bẹ́ẹ̀ ní tí ó fi yé wa dájúdájú ó ní pé sọ́lọ́wọ̀n lágbára káàdì nẹ́bí ọ̀dá àfa àkọ́mẹ́jọ láàfa ni ó ṣe wá ṣe jìbìlú láàfa rẹ̀. sallallahu alayhi wa sallam idan anabi lọ́lọ́wọ́ arìn sí a gbogbo bíi téèyàn máa ń gbà kọjá tí wọ́n fi lè sọ pé bá a bá ti àfẹ́ gbọ́rọ̀ èèyàn kì í sọ̀rọ̀ tiẹ̀ kò ṣẹlẹ̀ sádẹ́bí ẹ rántí tí wọ́n ń pe ànábì ó kọ tí bàbá àtìyá ọ̀sọ́ kó tó di pé ọlọ́run gbé dìde kọ́bílà bíi ìta before he was sent kí ni ẹ sọ ànábì al-aminu al-aminu ẹni tó ṣe fọkàn tán kò síbẹ̀ wàhálà dé jùgbà ànábì gbéṣẹ́ dé lọ so now wá ń bá wá oríṣiríṣi okọ tí èsè tiẹ̀ sahirun majinun shairun kahinun babaláwo ẹ rí wípé ibẹ̀ láti wá padà wá máa yó torí wípé tó bá jẹ́ wípé ó yẹ kéèyàn ó lè jó lórin wọ́n pe ànábì ní olórin ọlọ́run bá kọ́ a jẹ́ pé mùsùlùmí tó bá jó lórin èrí ò pé wọ́n pe ànábì ń babaláwo ọlọ́run ọba bá kọ́ a jẹ́ pé mùsùlùmí tó bá jẹ́ babaláwo èrí ò pé. sẹ́ńtẹ̀lì mi ọlọ́ni má àǹtàbí ní mẹ́tìrọ̀ bíkàbí ká ìní wàhálà. mẹjìnnún ọlọ́ni babaláwo tí ń pè ọ́ èyí babaláwo mọ́bọ́ ọkọ̀ it shall so kí ni mùsùlùmí fẹ́ wá dé di ìjẹ́ babaláwo anabi wa lọ́lọ́run wa rán ńgbà ọlọ́run wa fẹ́ rán ọlọ́run fún ní mo fún ọ mo wá yọ̀ǹda fún ọ ẹ máa fi gbogbo nǹkan mọ̀ ọ́ ẹ sì máa kọ́ ọ màá sì máa tọ́ ọ sọ́nà tó o máa wá fi tọ́ àwọn èèyàn sọ́nà torí pé alukurani yìí odidi ni mo ṣe ntí ó ṣàlàyé alukurani fáwọn èèyàn súnà rẹ ni sallallahu alayhi wa sallam àtìmọ̀tí ń jẹ́ ànábì báyìí àmọ̀tí ń jẹ́ ànábì àmọ̀tọ́lọ̀ ń fìràn islam àwa mọ ìwé òfin tọ́lọ̀ ń fún alukur'an àwa mọ kéènì ó wá fi intapiriti ìwé òfin yẹn onísúnà àkọ́ yìí tí mùsùlùmí ò gbọ́dọ̀ kọ́kọ́ jiyàn tẹ́ ẹ bá wáyé lónìí àwọn kan máa sọ pé ẹ sọ kùránì sẹpẹ́nẹ́ fún wa kẹ́ ẹ máa sọ pé àdìsí àdìsí kò sí tọ́ka wọn bẹ̀ àwa ní tó jẹ́ pé èèyàn lọ fẹ́ gbọ́ kùránì sọ sẹpẹ́nẹ́ ni pé á o kò sọ pé àsùbá méjì ni o àyílà mẹ́rin àlàsáre mẹ́rin mọ́gárì mẹ́ta ìṣáì mẹ́rin o tọba náà fẹ́ gbádìí ìsì o tọba náà fẹ́ gbádìí ìsì pé Kùránì nìkan ló fẹ́ máa gbọ́ bó ṣe yọ zàká Kùránì sọ ni o ànábì ló fi súnà rẹ̀ ló fi láyé wa o ẹ tọ́ba jalè tọ́ba ti ṣe pé ń tó gbé ọwọ́ tí wọ́n fi lè ṣèdájọ́ kùránì sọ sápẹ́rẹ́ ni o ó sì ní ẹgbẹ́ apá anabi sallallahu alayhi wa sallam ó lọ sọ gẹ́gẹ́ bí tí wọ́n gé o yìí ló jẹ́ wípé almustadilu bil qur'an yahtaju ila nadarin wahidin Alimustadilu ẹni tó bá fẹ́ máa fi qur'an sẹ̀rí yahtaju ila nadarin wahid nǹkan ẹyọ kan péré nìkan náà ló nídìí kí ni nǹkan kan o kọ́ mọ̀ wípé ṣé àyà tó ń fẹ́ mú wa sọ bá ìdájọ́ tó ń fẹ́ dá mu ṣùgbọ́n tó bá fẹ́ fi súnà dájọ́ yàtájú ìlànà ìdọ̀rẹ́ yìí yóò kọ nǹkan méjì lòún nídìí yóò kọ́kọ́ wo pé ṣé nẹ́sù tó ń mú wa yìí tó ń fẹ́ fi dájọ́ yìí súnà tó ń fẹ́ fi dájọ́ yìí sọ bá ìdájọ́ tí ń bẹ ńlẹ̀ mu ẹni ẹlẹ́ẹ̀kejì ṣé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí ṣé ńgbà tí wọ́n bá tírèsì ọ̀rọ̀ yẹn láti ibi tó ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ débi tó dé ṣé wọ́n bá pé ànábì lọ sọ. torí wípé àdìsọ yìí wà àdìsọ hasan wà mokufu wà garibu wà azizu wà mọ̀ṣúrù wà ah, Allahu akbar tó ìjẹ́ gbogbo àwọn nǹkan ìlẹ̀yẹ́ gbọ́dọ̀ sọ́ra mutasilu sanad munkatilu sanad téèyàn gbọ́dọ̀ sọ́ra kó gbọ́dọ̀ wo kó gbọ́dọ̀ wádìí rẹ̀ dáadáa jazallahu ashabal hadithi mathubatan ọlọ́run bá san àwọn tí wọ́n gbé àdìsí lẹ́sàn-án rẹ̀ torí pé tí èèbá ṣe ọlá wọn tí ọlọ́run ọba lò ní sábàbí fún wa ẹ̀sìn ọba tí yé wa pa ní gbogbo ọ̀nà àwa fẹ́ ṣẹ̀sìn gẹ́gẹ́ bí mùsùlùmí a sì fẹ́ rẹ́sìn ṣe tó bá jẹ́ pé ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ́run fi ránẹ́bì ó jẹ́ tàùkìfíyà ìdíjẹ́ta òkè fíyà òun ni tọ́já wípé bẹ́ẹ̀ ni tó ní ṣe ní ẹsẹ̀ tí ọgbọ́n orí rẹ kankan ò gbọ́dọ̀ ṣe bá mi káwọn kọ́ mú àpèjúwe wá fúnra wa pé ǹjẹ́ tó o bá mú aṣọ tiẹ̀ gẹ́gẹ́ báyìí tó o bá lọ gbé fún télọ̀ télọ̀ ẹ̀ ẹ kọ́mọ gbálẹ̀ tẹ̀lé gan èló lẹ́gbà ó lóun gba two thousand naira lọ́ba fún un ìjọ ni wàá gbà ó ní wàá gbà níjọ́ mẹ́rin lọ́ba dé níjọ́ kẹrin lọ́ba gbà sọ fún ọ lọ́ba àkíyàrè ọba lẹ́sìkì ni mo rí pẹ́ẹ́rí kandi so ẹ̀sìkì máa fi tẹ̀ ń tọ́ba rí kandi kí ni mo rí ọ̀rán dàndógó kí la rẹ̀ yìí ẹ̀sìkì mo wo station yìí mi ràn dákun sọ́gbà ànígbà wàlọ́ọ̀yà ànígbà àbógbélé fún bíkìlà pé bá ń kọ́lé three bedroom flat iye tó lò wọ́n gbà ló sì lò fún lódìjọ́ tí ọ̀bọ̀ tẹ́ẹ̀dẹ́lé lọ́ba rí lọ́ba dínà ojúlé mẹ́fà lọ́ba ní kílódé ó nítorí pé ìyàwó yín jẹ́ méjì àbí mẹ́ta ni kẹ́ ẹ lè ríbi kú wọn sí dákun sáàgbà a lè gbà bẹ́ẹ̀ náà lẹ̀sìn kò sí nǹkan kan kò sí ọgbọ́n orí kẹ̀kẹ́ téèyàn fẹ́ fi kún ẹ̀sìn kí n tó máa lọ gbogbo àwọn aspect tó yẹ ká ti máa mú súnà wá àwa máa mú àwa máa mú wá tábà tí wàá mú wá àwa máa sọ bá a ṣe ń ṣe àti bí súnà ṣe ní a ṣe àwa máa gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn wò àwa máa wá fún ní mark fúnra wa náà lájọjì inshallah jẹ́mọ́ tàòkìfíyà lẹ̀sìn tàòkìfíyà ní tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ní tó jẹ́ tàwùkì fíyà òun ni pé bóòlù ẹni tó ní ṣe ní ẹ ṣe so kìí ṣe pé alẹ́dọ́gbọ́n a pẹ̀lú pé bá a ṣe ní báyé ṣe ń lọ yìí à sáà ní ṣe báyìí rárá ìlọ́fà ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe Islam tí ó rí ṣe yóò kọ́kọ́ di nǹkan mẹ́rin kan lọ́wọ́ nǹkan mélòó mẹ́rin tó bá yẹ pẹ́ sílẹ̀ yẹn fẹ́ ṣe o tó fẹ́ bá ojú àánú Ọlọ́run pàdé ó gbọ́dọ̀ di nǹkan mẹ́rin lọ́wọ́ aláàkọ́ kàìfíyà ẹlẹ́ẹ̀kejì kàmíyà ẹlẹ́ẹ̀kẹta màhálù ẹlẹ́ẹ̀kẹta mọ̀tá ẹlẹ́ẹ̀kẹrin mọ̀tá nǹkan mẹ́rin tí mùsùlùmí gbọ́dọ̀ sọ níbi tó bá fẹ́ ṣe tá a pè ní ìjọsìn àkọ́kọ́ ni kàìfíyà báwo ni báwo ni kàìfíyà báwo ni ọlọ́ni tẹ bá fẹ́ kírun ẹ gbọ́wọ́ yín òkè ẹ diwọ́ fún mi ẹ wá máa wo ibi tẹ́ fẹ́ forí kàn kàìfíyànù o ẹ máa wo ibi tẹ́ fẹ́ forí kàn lèèyàn wá wò pé ọlọ́run à ládùúgbò oore tó ṣe yìí níwàá máa sìn ọ́ bá bọ́ síbi tí ó ti kírun ń fò ń fò mi rẹ̀ ní fò pé wàhálà fífò ọ̀pọ̀ lọ so ẹni yẹn bó ti wù kó kírun kọ́pọ̀ tó kí wàhálà ọ̀pọ̀ pé ah, ẹ̀rí tí torí kí ni ó fẹ́ẹ̀lì ń bi ya ó fẹ́ẹ̀lì ń bi pé báwo lọ́lọ́run ṣe ni kò ṣe wàhálà máa pọ̀ ṣe wàhálà lè pọ̀ wàhálà máa pọ̀ fún yẹn téèyàn bá fẹ́ ní bá bí bọ́lọ̀ ń ṣe kéèyàn ṣe ṣùgbọ́n bí wàhálà ń ṣe pọ̀ tó àbá ọlọ́wọ́ kẹdàlú yẹn bóò ni mo ní o ṣe mùsùlùmí gbọ́dọ̀ agbọ́dọ̀ kíyèsí kí nìyẹn o kàyéfì ìyà báwo ni báwo ni ẹlẹ́ẹ̀kejì kàmíyà mélòó ni lèyìn bá sùn lọ́ba jí wọ́n bá pàṣẹ láti kọ́ irúmìnà náà lèyìn bá lọ́lọ́ òun yàn á táwọn àtàwọn kẹjọ sùn lálẹ́ àná tọ́jà pé nu sàárè wọn já sí làárọ̀ yìí táwọn kan láǹdì sọ́sibítù ọwọ́ ajímire àṣùbà méjì mi ò lè kí ó kéré lọ́ba kí fọ́tì ẹ fọ́tì àti méjì èwo lọ́pọ̀ jù fọ́tì ṣe pọ̀ tó ní ìgbà torí kí ni ó fẹ́ẹ̀lì ń bi kàmíyà mélòó ni am I communicating ẹ ti are comprehending àwọn ti bá am I wọ́n ní we are comprehending ṣe pé àwa bára wa ń bi ègbò wọn máa gbé anú láti gbèsè ayé láti kékeré wọn bí alẹ́ kéwù ni kéwù ni ogún ọdún àti mẹ́ta mèké tọ́wá yọkùn ní ọjọ́ orí rẹ̀ ṣe ń jì lọ́ọ́ àwọn táwa táwa kéde àyè kan tó rà èèyàn lè ké tán táwa kéde àyè kan wá ní ẹdúró náà ìwé ọ̀nà lọ làfi làfi bára wọn bẹ so tí èbó wa bá ń ha ẹ má bínú kéwu ni tó bá ha ni ẹ sọ fún wa pé à ah, kí ló fà yín o a máa sunkún ni tí kéwu bá ha àmọ́ bẹ́ẹ̀ bó bá ha kì í dùn wá wálá ẹ sábà pé bẹ́ẹ̀ bá dàgbà kọlà yóò so so bó ṣe jẹ́nu naam ṣé jẹba ń gbọ́ ẹ wo bí fọ́ọ̀tì ṣe pọ̀ ju méjì lọ but torí pé ó fẹ́ẹ̀lì ń bi kí ni o tàmíyà ọlọ́run ní ṣe kí ni kò ní í gbà á ó di mélòó ó di méjì ẹlẹ́ẹ̀kẹta mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí màhálù àyèwò àyèwò ó ní àìmọye àyà lórí inú Quran tọ́lọ́wọ́ bá ti sọ pé ká máa ṣe díkìrù ká máa ṣẹlẹ̀ tí ọlọ́run lọ́ba bọ́ tọ́ílẹ̀tì ṣébi tọ́lọ́run ti ní o ṣe ìrántí ọlọ́run tàbá ọ fẹ́ kírun ní ìsìn lọ́ba borí sáré ó nírun òkírun lórí sàárè so màhálù ayẹyẹ èyẹ ti ṣe kí ni o èyẹ ti fẹ́ẹ̀lì níbẹ̀ tẹ́yìn bá fẹ́ẹ̀lì níbi màhálù ó léwu kí wàá lẹ́lẹ́kẹrin màtá nígbà wo nígbà wo èèyàn lọ́la ó ní inú mi dùn sí gbogbo oore tó ń ṣe fún mi o so màá bẹ̀rẹ̀ Ramadan tèmi báyìí o nínú oṣù àbí kọ́ lọ́ọ́ fẹ́ lọ ájì sí ẹ wo ọlọ́run lọ́mọ iye èèyàn tó jẹ́ wípé níjọ́ tí wọ́n gàràfà lọ́lọ́run yọ déédéé owó tó tó mọ́kà fún kò ah, Islam Allahu Akbar sẹ́wọ̀n báwọn tọ̀ báwọn kò bá àjẹ́ péjú àlàfà lọ wá rí ten million lọ́wọ́ ní ẹ̀yin alálàájì ẹ̀dàkùn ìsẹ̀ ten million wọ́n ní kọ́ bàmọ́ ọ̀dọ́dún tí ń bọ̀ owó mahalu mata ìgbàwo ni ẹlẹ́ẹ̀kẹrin nu mùsùlùmí mọ igbawo. ni òun fẹ́ ṣe nǹkan tába mú mẹ́rẹ̀ẹ̀rin tá a kíyèsí a jẹ́ wípé a ní lè rí mùsùlùmí kankan tó a jẹ́ yóò se ṣe nínú gbogbo àṣẹ tọ́lọ́wọ́n bá pa wá tí ọwà ní sọ kankan nu tí ọwà sọ wípé ọgbà so gbogbo táwọn sọ pé ẹ wo ẹ kàn ń sọ ni sáwò tí ẹ wà àwọn tí wọn wá borí pàápàá nǹkan kankan náà jọjọ nìyí ó lo ẹlòmíì ti wá ń sórí ẹlẹ́ẹ̀kan kankan náà kan ni ni nígbà tí wọ́n náà ti fẹ́ẹ̀lì ń bi báwo lọ́lọ́run ṣe ni kò ṣe àbí wọn náà tọjọ́ pé lọ́ba ń gbẹ́ irun gbọ̀n rẹ pé mo mo ń ìwọ àtàlágbàkú mọ kankan náà jọjọ bá ń gbẹ́ irun gbọ̀n mo ní irun gbọ̀n irun yọ ṣéèpù yọ ṣéèpù ọba ni ẹ irun gàtàgàtà ni ọlọ́run tó bọ́lọ́run ṣe fẹ́ ló ṣe aláyàlámù man khalaq ẹ kí ló dé ọlọ́run ló ní kíta nìkan kó yọ kó sùn dáadáa tèmi mo réjọ réjọ réjọ nígbà tí bá délé àwọn bábà tí wọ́n bá ṣe sìgbọn ọmọ iye ọdún tó gbà mí kó tó kí n tó rí rejọ fàdébí báyìí sallallahu alayhi wa sallam àti bàbá yẹn àti mú nǹkan mẹ́rin lọ́wọ́ so ajá a gbọ́dọ̀ rí pé mùsùlùmí ọkùnrin wọ́n wá wò pé ẹ bọ́bá ṣe wù mí màá ṣe bẹ́ẹ̀ ni mùsùlùmí obìnrin náà kọ́ wọ́n sọ pé ẹ bọ́bá ṣe wù mí màá ṣe ẹ wá já fìyẹn gbé tá a bá wá fẹ́ gbé ẹ̀sìn a wà gbé ẹ̀sìn lórí nǹkan méjì kí ni nǹkan àkọ́kọ́ ìkìláṣù ìkìláṣù ìbádàtì lillahi wahda thumma mutabatu rasul sallallahu alayhi wa sallam ẹ̀sìn tọ́lọ̀ wọn wà gbà lọ wa yóò wá jẹ́ ẹ̀sìn tọ́jẹ́ yí pé àwa gbélé rí orígun méjì kí lórígun kí lórí gun ẹ̀kejì yóò wá jẹ́ pé bá nẹ́bi ṣe ṣe la ṣe ṣe. àwa fẹ́ máa padà sí súnà báyìí àwa bẹ̀rẹ̀ comparison. anabi wa sallallahu alayhi wa sallam òun lọ́lọ́run rẹ̀ sí wa kò sì dàrú àlẹ́ mọ̀ yóò sọ́jọ́ sọ ọlọ́run ti wá sọ fáànà bíi wípé ṣé ẹ jẹ̀mọ́ tí mùsùlùmí ọba ti lè tẹ̀lé àyà tí mo fẹ́ sọ yìí bóyá àfáà ni o àbí ẹlẹ́sìn tó jẹ́ mùsùlùmí tí ó bá ti lè tẹ̀lé àyà tí mo fẹ́ sọ yìí ọlọ́run ò sóore fún ọlọ́run ò ní lò nù kẹ́ kí láyà náà ọlọ́run ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan akmaltu lakum dinakum ọlọ́run ọba lòun ti complete nǹkan ìwọ tó wá lọ oní nǹkan kan tó tó lè fi sí ọlọ́run lòun ti complete nǹkan Ah, ẹ dẹ́kun jẹ̀mọ́ ẹ bá mọ sukùn gbogbo wa tí rìsọ́ọ̀tì bá fi jáde tó fi dé sẹ́nìtì tó fi wá di tiẹ́ pẹ́sì kẹ́nìkan wá ẹ̀jẹ̀ sọ fún ọ pé ibi tẹ́ ló ti gba thirty nine yẹn wọ́n bọ̀ sọ di forty so ṣe é ṣe mọ́. èèyàn ní o ní tẹ̀yẹ̀ ṣe láyé ní tẹ̀yẹ̀ perfect láyé nìyẹn o ká máa wí tọ́lọ̀ wọn bá lòun perfect. sẹ́ńtà lé mi ah, ah. ẹ dẹ́kun àbí ṣé bí student ni wá. wọ́n ní ah, rìsọ́ọ̀tì ti jáde o ó ti dé sẹ́nìtì o ó ti dé kíníkà o wọ́n ti ṣe kíníkà wọ́n ti wá lẹ́ o wọ́n ti wá ṣe kíkọ́ ọmọ múra àdánwò ètò kù lọ́ọ̀ ni o lẹ́nu ọ̀fẹ́ tàtí náà ìlọgbà nù kíní ọlọ́run ní arógun rú ẹ gbélé sí fáwọn tẹ́sẹ̀ dé ti bọ́m̀bì ẹ mú ẹ rí ẹ mú four point lẹ́fẹ́ Okay, ẹ mọ̀ gba four points. àwọn ọmọ gba seven point ẹ yóò bá nẹ́bí ẹ sallallahu alaihi wasallam ṣe ṣe rí i pé ara tá à ń sọ náà nu ṣe rí i pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nìkan ni stability lè wà fún ṣé báwo àti àwọn atájọ ló tẹ̀ ní ọ̀kan náà àbí ni ó sì jẹ́ pé pọ́ǹsì tí kálukú béèrè fún ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìsìn so àṣẹ àfikálukú ọmọ ìfẹnu béèrè ní tọ́ba fẹ́ so àgbọ̀dọ̀ sọ pé ọ̀ya ọ̀ya ibi tá a ti múra wá ń bi ọ̀rọ̀ àdúrà nu ọ̀ya ẹ bá a ṣàdúrà ọjọ́ ṣàdúrà fúnra ara rẹ tó wáyé pé tèmi lẹ bá ní ṣàdúrà ní ìsinyìí ọlọ́run ó yàn gbogbo àwọn èèyàn mọ́ fún seven point ẹ̀yin tó sì jẹ́ pé fún bẹ́ẹ̀ àbí ọ̀tọ̀ ẹ wò kàn. anabi lọ́lọ́run rẹ̀ sọ sallallahu alaihi wasallam ọlọ́run wa sọ wípé al-yawma òní yìí tí mò ń bá wọn sọ̀rọ̀ yìí akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yìí mo ti pé ẹwu kọ́lọ̀ wọn tó sọ pé òun ti pé nǹkan òun ti wò wájú ó ti wò lẹ́yìn gbogbo ń tẹ́ ẹ lérò pé ah, bígbà kan bá tún dé nǹkan kó tún ṣẹlẹ̀ ọlọ́run àní mo ti pé ọlọ́run àwọn ìgbà kan ọmọdé tí nǹkan kan ọmọ ṣẹlẹ̀ ọlọ́run àní mo ti pé mo ti pé gbogbo ń tẹ́ ẹ bá rò pé ẹ fẹ́ fi kún àbùkù ni ó jẹ́ ìkáwọ́ wa jẹ́ márùn tẹsẹ̀ jẹ́ márùn bí kan bá yọ lẹ́gbẹ̀ẹ́ tó ga tó kan tó wá di mẹ́fà bó ṣe pọ̀ tóun tó lé tí mẹ́fà ju márùn lọ àbùkù ti bá olùgbòdì ni wọ́n ń pè wọ́n lọ sọ pírẹ́sẹ̀ fún ni ọlọ́run ní akimẹ́lìtò lakum dínàkùn ẹ̀sìn mo ti pè fún yín sẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀yin oníwèé ìtẹ́pẹ́ ní kalimatu mutarodifa tẹ́pẹ́ ní synonymous words tí máa túra wọn sẹ́ẹ̀ mọ̀ pé onímọ̀ lò panacea onáà ní solution onáà ní remedy onáà ní way out ọ̀ya kọ́ wa fẹ́ sọ́ọ̀bù nǹkan kan nu mathematics nìkan lọ fẹ́ wá panacea sí ẹ tẹ̀lé mi ṣé àmàpọ̀ ní mímọ̀ lò àbí òní mímọ̀ lò ní bẹ́ẹ̀ ni wàá ní èdè lárúbáwá àkìmálà ó pe àtìmámà ó pe náà ni ṣùgbọ́n tá a bá rí bọ́lọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run wa lo àkìmálà ní tí a bá lo àkìmálà fún ó pe njẹ́ bá lo àtìmọ́mọ̀ fún ó pé ṣùgbọ́n ti àkìmọ́là ó pé ní pípé tọ́jà pé nǹkan kan ò tó lè kún nǹkan kan ò lè yọ kúrò ńbẹ̀ ti àtìmọ́mọ̀ ó pé ní pípé tí nǹkan míì tó lè kún. àwọn ò tẹ̀lé mi mọ́. kárí ẹ̀yà yìí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ó ní àlìyá ò òní yìí akimalitu lakum dinakum mo ti parí ẹ̀sìn mo ti pé tán yányá tí nǹkan kan mi ò tún lè wọ bẹ̀ mọ́ tí nǹkan kan ò sì lọ́lọ́ jáde ńbẹ̀ wọ́n wá ní wá àti mọ́mítù àlékún ní ìmọ̀ tí àmọ́ bíi tìdẹ́ra mo ti pé fún àmọ́ ìdẹ́ra tó ń bọ̀ torí pé kèé ṣe bí ìdẹ́ra pín sí láyé àdẹ́bì ni ìdẹ́ra pín sí fáwọn mùsùlùmí lónìí báyìí kò ìtútù ìpè torí àti lọ́lọ́ ń lo so ìyẹn ni pé mùsùlùmí gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn yìí nípa wípé bí dẹ̀ra mi ìbá tún dé padà kéèyàn lówó lọ́kọ́ ra bàálù kò sí tó bá dìbẹ̀ torí pé àti màmá lọ́lọ́run ló bí ìdẹ̀ra. jama mo lọ sí tọ́ìf Allahu akbar téèyàn bá dé tọ́ìf ṣé bẹ́ẹ̀ mọ tọ́ìf níbi tí ó ti ń lé ànábì lóko mo wá ṣe ziyara mo wá lọ tọ́ìf mo gbéra láti mọ̀dí mo gbéra láti mẹ́kà mo wá mo fẹ́ lọ tọ́ìf sẹ́ẹ̀mọ̀ yìí pé ìrìn àjò onímọ̀ èèyàn ò lè fi wé ìrìn àjò ẹni tí ò ní mímọ̀ ẹ̀rí àwọn èèyàn wa máa pa abẹ́tẹ́ bá kún ẹdẹ mẹ́ka wọ́n máa kún ọlọ́bì kan mẹ́sìlú kíbúlà tẹ́ẹ̀nì ẹ kọjú síbẹ̀ ẹ kírun wọ́n kọjú bẹ̀ ó kírun ẹ tó kọjú bẹ̀ ẹ kírun wọ́n tó kọjú bẹ̀ ó kírun á ah, ọmọ ṣe o ọmọ ṣe o. ìyìn tó jẹ́ pé ìyìn tó fa kíbúlà tẹ́ẹ̀nì yẹn ẹ bẹ́ẹ̀ jẹ́ deviate mo wá lọ tọ́yìf mo wá rí i pé ah ṣébi tá nẹ́bí wárè ìlú yẹn tẹ́yìn bá dé tọ́yìf àánú ànẹ́bí ó ṣèèyàn mo wá tún kó bẹ́ẹ̀ mo wá tún lọ òkè údù ní Mẹ̀dínà òkè údù yẹn tànẹ́bí fi máa júwe pé ẹni tó bá tẹ̀ láṣẹ Ọlọ́run oore tọ́lọ́run ó ṣe fún gẹ́gẹ́ bíi pé ká wẹ̀kú àbí ká kírun sókùlà tànẹ́bí ní oore tọ́lọ́run ó ṣe fún déédéé òkè tu ni kira ó dàbí òkè údù òkè údù yẹn láti ilẹ̀ keje ló ti wùwà sókè distance tó sì bẹ kan sí ilẹ̀ bá a years ni òkè údù yẹn wá wùwà sókè ó wá tóbi ràpàtà ó wá ń gún yẹn lẹ́sẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wulẹ̀ wà lókè údù yẹn gan tó bá jẹ́jẹ́ kó tó délẹ̀ yóò ti fọ́n ká ká máa wí pé èèyàn wà ń bẹ̀ wọ́n ta ọfà mọ́ wọ́n ń jábọ̀ lẹ́nu. ibẹ̀ làwọn mùsùlùmí sì ti jagun wúdù ẹ̀sìn táwa ewu ẹ̀wò ẹ̀sìn ọlọ́run sọ pé wal waznu yawma'izin al-haqq ọlọ́run sì ní òṣùwọ̀n kan náà ló fi wọn sẹ́wọ́ àti tiwọn. òun náà là ń ṣe níwọ̀nba títì tí ní jọ́ lójú yìí bẹ́ẹ̀ bá láti ráì pẹ̀lú ètò à yìí kí ló ń wa. mo ti ẹ̀ ń wò wọnú ìsìláàmù tí wọ́n sọ pé bẹ́ẹ̀ bá láàtìráì ládùúgbò tá à ń ṣe kí ló ń ṣe ọ̀ọ́lọ́ ọ̀ọ́lọ́ béèrè tán sùmẹ́yà sùmẹ́yà awwalu shahidatin fil islam sùmẹ́yà ẹ ẹ̀ mọ bí wọ́n ṣe pa sùmẹ́yà nítorí ẹ̀sìn sọ́bùrà yà àlà yasir fa iná màwúdà kùmù eh, ẹ̀ eh, alijanna ẹ ẹ̀ mọ bí wọ́n ṣe pa sùmẹ́yà ni ìyá wa sùmẹ́yà abúlábì ni wọ́n fà ń tabáyì ẹ fà ń tabáyì ní òhò abúlábì wa mú ọkọ̀ àárò ọwọ́ àkìbọ̀ látara ọ sì yọ lẹ́nu yàwọ ya yàwọ yìí ọwọ àjàjà ń lo kìmọ̀rù ẹni sáà tíráì ó tíráì o kí lọkọ lọ pẹ̀lú tíráì ṣé tíráì lọ fẹ́ lọ lọ́fẹ́ gbà bí ẹ̀sìn rẹ ni ṣé tíráì àrẹ lọ́lọ́run fẹ́ kí ẹ ẹ ẹ wo ilé wa para mi ilé wa kú wa kú o tó yẹ pé ẹ̀sìn ni wá kú wàlọ́ọ̀ ẹ gbọ́dọ̀ lọ sọ fún anabi ni. níjọ́ wọ́n pa yàyà ọmọ rẹ̀ lójú rẹ̀ àdẹ́bí yàhàyà sábà pé dúgbò àdẹ́bí yàhàyà ni à kèfèrí subhanallah ẹ̀dùn ọ̀nà sẹ́ẹ̀rí gbogbo ẹni tí bá ń ṣe ẹ̀sìn tá a gbé lọ́wọ́ yìí tó o bá ń ṣe súnà tí bá ń jọ lójú ọ̀rọ̀ rẹ mẹ́ẹ̀ o wallahi tí súnà rẹ bá ti lè jọ lójú kí ló fẹ́ jọ lójú mẹ́ wọ́n dúgbò àdẹ́bí yàhàyà ẹ̀jẹ̀ rẹ̀ bí ẹ̀jẹ̀ àdẹ́bí yàhàyà ṣe ń sọ báyìí lójú wa bá rẹ̀ fa lójú lójú bàbá Zakaria wọ́n dúbú Yahaya báyìí lójú rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ó sì ń fi sì ń kọ èdè ìlú ibi tí wọ́n ti pa wípé pa Yahaya yìí á gbẹ̀san lára yín ń pa ntí ẹ̀jẹ̀ rẹ̀ ń kọ́ lẹ̀ subhanallah ẹ̀jẹ̀ Yahaya bí ó ṣe ń dúbà yìí ìsìn sọ́tò kọ́ ń kọ́ alif ahasiba nasu an yutiraku an yakulu amene wa hum la walakɔdi fatana ladina min kɔbili fala ya'lamanna Allahu ladina sadaku wala ya'lamanna al-kadhibi. ìtajà yaya kọ́lẹ̀ nu ó ní alif lam mim mẹ́tuwò ahasiba nasu sáwọn èèyàn rò. ayakulu ayutiraku ayakulu amẹnẹ wahun la. àṣàyàn ọmọ iléèwé náà jẹ́ ẹ̀mọ jáná sí i a rò pé gbẹrẹfun lẹ́ẹ̀ ṣe ni ẹ̀yà kàdá a síbà nọ́ọ̀sù ayutiraku pa fi wọ́n

fọláyà alámànà nà ládìínà sọ́dàkù lọ́lọ́run fi máa wọ́n ẹni òdodo wàláyà alámà. ọlọ́mọ àwọn táyà pé ńgbà tí ńgbà wàhálà dé wọ́n yẹrí pé à àmọ̀ pé kíní ni obìnrin kanu rẹ̀ ṣe mí ọgbà ẹ̀há ńgbà wáyà wọn apàdé rẹ̀ ńgbà jù òun bá dànù wàláì mọ́lá bá dànù ókè sẹ́bọ̀ ọlọ́fẹ̀ẹ́ ha njọ́ kú rẹ̀ òkú ha aṣọ tó ní bẹ́ẹ̀ bá dàbọ̀ lójú ẹ̀ wọ́n dàbọ̀ lójú njọ́ kú wọ́n tẹ̀ tó ràn ọ́ lókun bọ́ bá fẹ́ bọ́lọ̀ ń bá mú ọ ọlọ́kóso àwọn àfa àti ìsàlùsù náà àwọn àfa àwọn àfa àwọn àfa àwọn àfa babaláwo tí wọ́n máa dájú wọ́n tún àwọn tatọ́ mẹ́jú gbẹ̀dì ẹ̀ wọ́n tún fi nǹkan rán ọ wọ́n fi nǹkan rán ọ sálìkì àmọ́ wọ́n di nǹkan mọ́ wọ́n lọ́ọ̀ wọ́n mọ̀ pa àmà wọn wọ́n mọ̀ pa àmà wọn wọ́n mọ̀ wọ́n di nǹkan mọ́ ara rẹ lálùkì àmọ́ òru wọn wà pàdé rẹ wọn ò ní sinmi wọn di nǹkan mọ́ ọ. wọ́n wá dúró ànábì Yahaya ẹ máa wo kẹjẹ mọ́ o káàlì má jẹ́ kí n tá a bá ń ṣe lẹ́sìn ọjọ́ alójú èmi nísì ẹ mo tún fi wá síkà mo lọ mo kú òun bẹ ẹ mo tún ní ẹ mo tún lọ mo tún lọ sílẹ̀ kọ́ bá ṣe ẹ mo tún sáré bọ̀ ń bí ẹ ń wá ní kéde tí n bá dọ̀n tó bá lọ́wọ́ gbàtà ní obì kọjọ káàkiri ẹ àwa yìí ẹyin wo ta ni ọlọ́run ọba sọ wípé wàláyé tí n bá pèsè sí ìbọn kàfẹ́ sóríire ni bẹ́ẹ̀ bá ń ṣe mo ti ṣe bẹ́ẹ̀ bá ń ṣe mo ti ṣe ànábì àyà ẹ̀jẹ̀ rẹ̀ wá àwọn èèyàn wọ́n wá padà a ẹ̀jẹ̀ rẹ máa ń pé wọ́n wọ́n bá bẹ́ẹ̀ ṣe wá ànábì yàyà lọ́nu lànábì yàyà bá rí pé ń wọ́n bọ̀ lọ́ba sábọ́ta ọ̀sá ló bá ń sá lọ wọ́n bá ń tẹ̀lé bẹ́ẹ̀ ṣe nílé ànábì yàyà lọ ṣètánì náà bá wọn lé ànábì ní tó bá jẹ́ wípé sallallahu alaihi wasallam èṣù máa sùn ni àsìkò tí bá ń sùn àbá fi sinmi ṣùgbọ́n èṣù èṣù àsìkò táwọn apẹjọ ń bì ní àwọn ìkànnì ẹ wá sọ yẹ wá wọkọ ọ̀la kò nídìí owó ìkejì òní sọ̀rọ̀ yọkẹ̀kọ́ Arsenal versus Man U eighty naira hundred naira ẹ̀yẹ jẹ́lé bọ́ọ̀lù wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sáàsì ẹ̀kẹ́ tí táwọn èèyàn máa yàgbọ́ ẹ̀wò pé ah mọ́sáàsì ò lè rò lónìí níta bá dé báyà sílẹ̀ ní báyìí subhanallah yóò àmọ́ pé ah ọmọ wọn ó ní Ronaldo mo ní Ronaldo lọ́nà rẹ̀ subhanallah wọ́n wá lé anabi yahaya anabi zakariya lọ anabi zakariya wá dénú gbó ṣètánì ó tẹ̀lé wọn ó wá lídìí wọn òun ló súnmọ́ ibi tá anabi zakariya wà ṣùgbọ́n làwọn ò jẹ́ ọba bá anabi zakariya ṣe wá dénú gbó anabi zakariya wá anabi yaya aleyhi salatu wa ọwọ adé anabi zakariya ọwọ adé nugbọ ọwọ ali pẹ̀lú pẹ̀lú ògo wọlọ iwọgi yanu mo wọnú igi si yanu anabi zakariya wọnú igi yọ wọ okù díẹ̀ tí wọ tán fa aṣọ rẹ̀ etí aṣọ jáde báyìí igi sàpàdé mọ wá igi aṣọ bá ń fà jáde bá ní ẹ ẹ lọ pa àwọn wa ẹ bá lọ bá ń bí ẹ ti sí ọwọ́ afẹ́ kẹ́ ọlọ́run lókè ojú rẹ̀ kẹ́ fi pa ọmọ rẹ̀ torí mi ni ọmọ rẹ̀ torí mi kú olè torí mi kú kí wọn náà máa bọ̀ tọ́ba ti ké mú ọkùnrin náà lẹ́bí ọlọ́run jama àwa wàá ṣe díẹ̀ lónìí àárín ìlé wa kú ta ní kú yéé sàwà n kò sì fẹ́ wọ yunifásitì wọ́n wá ìwé fún ọ n bá fẹ́ sọ orientation fún ọ wọ́n ní stop plus die wọ́n ní kọ́ kàwé kó o kú àbí wọn fẹ́ yìí. wàláhì wọn fa wa wọn ya ọmọbìnrin kan síbi ìwé kọ̀ọ̀dá yìí fáàkì irun ọtọ kandu kándùlẹ̀ ọtọ náà fóònù oyè háìjì kaba yìí ọtọ láńtà ọtọ lójì ọtọ kándù sórí tébù báyìí ọ̀kàwé wa nàlẹ̀ báyìí wọ́n ní stop loss die kàwé kó kú o lófin ní tọ́ fẹ́ ní jáde ẹ wá ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn á wà ní kú ọmọ wa kan ní university of yìí ṣé gbogbo yín náà lórí first class ọlọ́run jẹ́ jẹ́ pé first class náà ló níwájú ọlọ́run báyìí ṣé first class èyí wúlò fún ọba yìí nìsín kò rí gbà ọ parí rẹ̀ tán kọ́ gba sàtífíkẹ́ẹ̀tì ọlọ́run sàtífíkẹ́ẹ̀tì kúlé lọ kọ́ lọ́wọ́ bá kẹ kọ́ rọ àwọn òbí rẹ̀ lójú tí ọba ṣẹ́bọ̀ o ọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan rẹ̀ o ẹ wá já máa mú kọ̀ọ̀kan wọ́n wá ní ká padà sí súnà ẹ já ọkọ mú ọ̀rọ̀ ìntọ́ka gbogbo wa ọ̀rọ̀ fífẹ́ ọ̀rọ̀ fífẹ́ ilẹ̀ mi fi sọ pé ìntọ́ tọ́pìkì ọ̀jẹ́ ni pé kí nìdí kí ló fi jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ padà sí di sunna ìntọ́ka gbogbo wa bá a ṣe jókòó yìí àbálábòsí lè ké ilé kẹ́kọ̀ọ́ ti kàn án ọ̀fẹ́ lọ́kọ wọn náà fẹ́ níyàwó àwọn tá a ti ní abẹ́sí mẹ́sínà afẹ́ ṣe sùlásà afẹ́ ṣe gbà á torí tọ́lọ̀ wọn bá ṣe fún wa obìnrin kan ò lè jẹ tán kò lè dájẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwà tí o sì ti ní kankan náà pẹ̀lú ògùn ọlọ́run tọ́lọ̀ wọn bá ń ṣe fún ọ obìnrin kan ò ní lè dájẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni adúgbò lọ́dọ̀ ọlọ́run so ọ̀yà ọ̀yà ọ̀yà wá sí yà ẹ dákun ẹ dákun naam salaam aleykum ọtí dáa mo kò tó bá ti gbọ́yò iṣẹ́ tí bàlágà máa ń ṣe lára ni tí bàlágà bá ti wọ ara ara ò ní balẹ̀ bọ́ bí ẹ bá ti gbọ́rò èyí iná lọ́wọ́ bá fi palẹ̀ wa mọ́ ọlọ́wọ́ bá ti sànú wa ṣùgbọ́n àfi àjẹra wa ọ̀rọ̀ fífẹ́ ẹ wo bọ́lọ̀ ń ṣe ní ká ṣe ẹ wo bá a ṣe ń ṣe ẹ wá wo ti ń ti bi ọ̀dọ́ bá a ṣe ń ṣe yọ tọ́lọ̀ ń bá tá a bá ṣe bọ́lọ̀ ń ṣe ni ká ṣe ẹ wo tí ọmọ ti bẹ̀ yọ tá a bá fẹ́ fẹ́ra wa èyí tí ọlọ́wọ́n bá sọ fún wa ò ní pé ẹ wo nǹkan mẹ́rin torí bá sọ pé ntọ́lọ́wọ́n bá sọ sọ pé ntánibí bá sọ ọlọ́run náà lọ sọ èmi máa sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ ànẹ́bì àtọ̀rọ̀ ọlọ́run ó dà ẹni tí wọ́n bá gbé iṣu kalẹ̀ tí wọ́n wá gbé iyán kalẹ̀ tí wọ́n wá ní jẹ kan kó sì túmọ̀ sí pé o ti jẹ méjèèjì jẹ mẹ́rin wo lè yàn jẹ ọlọ́wọ́n bá ní ẹni tó bá ti tẹ̀ láre bí ti tẹ̀lé o kódà bẹ́yàn ironically bẹ́ẹ̀ bá wuyàn kéèyàn sọ pé ẹ wo ọmọ tẹ̀lé tọ́lọ́run tàbí bíi ní ká ló fẹ́ tẹ̀lé ọ́ ó ti tẹ̀lé ọlọ́run ṣùgbọ́n tó a bá sọ pé ọlọ́ni ká lọ́tẹ̀lẹ́ òní tẹ̀lé ànábì wà láì àtìtẹ̀lé tọ́lọ́ àtẹ̀tẹ̀lé ànábì yóò ti fẹ́ lù. ẹni tó ti wọ tó ti wọ yunifásitì kan wọ́n ẹ̀sẹ̀ máa sọ pọ́nlọ́ òjò pàṣẹ wáyẹ́kì ni ó ti wáyẹ́kì àbí ọ̀wáyẹ́kì ni <laughs> ẹ wá jáwó ànábì sọ pé tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó you want to go into marriage anina ó ní ilé àríbáyé ẹ kíyèsí nǹkan mẹ́rin lìjàmáàlìhà ẹ wo bí ẹ̀sìn ṣe ń kọ́ wa àṣé ẹ̀sìn sọ fún wa pé a gbọ́dọ̀ súnà nu o àti return to súnà bí lìjàmáàlìhà ẹ̀sìn ní ẹ wo ẹwà. E

if you cannot kíní kan lọ́ba mú pupa ó ti ṣe mistake ó tẹ̀lé súnà so marriage ọba jù jamalia ẹwà àkọ́kọ́ nasabiha ẹ wo ìran rẹ̀ limaliha ẹ wo dúkìá rẹ̀ wọ́n gbé yìí síbi pé ẹ wo fúchọ̀mọ́la ẹ wo fíjọ mẹ́la a ó ní Arabic and Islamic studies ní í ṣe lọ́wọ́ ẹ torí ìtọ́jú àjùnú gbogbo kọ́ọ̀sì ni ẹ mẹ́sìn ní í ṣe mo tọ́ bá béèrè ìdí tó fi jẹ́ pé lọ́dà yín sì sọ fún ọ èbò tó lọ kọ́ gbogbo department tó kú náà làwọn alábí kì í sọ yìí ó lé ní ọ̀dọ́ tó ò lè sọ pé àgbọ̀ wá sọ lárúbáwá wá sọ lárúbáwá àbí òpin. o lè bá dírẹ́sì rẹ̀ ẹni tá a bá lọ yáṣẹ́ lọ́dọ̀ àwọn eléèbóhùn kò sí ní tá a bá rí akọ tẹ́ ò pé ah kíni yìí kódà ńgbà wọn bá gbé jáde báyìí wọn bá bú yẹn ah, bá ṣe bá ṣe fúnyín fúnyín bá gbàgbùdù gbàgbùdù àṣẹ ah, àmọ́ kíni yìí tọ́ o ti dáńgbà náà tá a ìbò bíi kéwú ni èmi sì bá lọ ṣe wáàsí lọ́sùn state yẹn èdè Ah, mo ní tọ́lọ́run mi mo kọ́kọ́ lọ ṣe torí pé mo sọ fáwọn wa ọjọ́ ta fẹ́ ṣe use of english àbí kí ni ẹ máa o mo bá sì sùn ní hóstẹ́ẹ̀lì o mo ka english mo sì sùn ṣé pé wàláì alátìmọ alábàáyé mo bá afá wa mo jí mo lẹ́yìn ó ní ṣé Ọlọ́run mi kiri ìṣá ṣé bí wọn ní ká lè máa ebo mbọ ka sùn wàlúwà mùsùlùmí alára wà bá mo ní ẹ̀gbọ́ kéwìlẹ̀ ló mú ojútó yẹyẹ o wàláì nígbà mọ ka èbó sùn tí wọn lára wà bá èrí táìwò sọ láàrin ìrí wọlé sọyìnká so ní tí wọn ni kan ṣe à wọn bá gba twenty five mo ní à èèyàn fẹ́ lì ń eléyìí nígbà mo tún mú

amina nab intafẹ́ ló ń bẹ̀ ni pé bá anabi ṣe máa ṣe nù o anabi wọn ní anabi yàtọ̀ xalalu náà fil wáàz màkàfàtà sàámà wọn ní anabi kèé kèé mú gbogbo ẹ kẹkẹkẹkẹkẹ fún wa kọ́mọ bá su wa nbẹnu sunna kéèyàn ṣàwàdà lágùwù láyé ṣe àwàdà tí ó mú ìsọkúsọ dání naam ọlọ́run ní ká wo dúkìá mobila ọlọ́run wá dákọ̀ ẹ̀sìn sí kẹrin lọ́wọ́ wá dákọ̀ kẹ́yìn àdẹ́bí dákọ̀ ẹ̀sìn sí kẹrin ó wá ní wàdíìnì ha wàlídìínì ha ẹ̀sìn rẹ̀ ó wá ní fadhbar bìláti díìnì tẹ́rìbẹ́tì ìyàdáàkà wọ́n wá ní kí ló dé tàdébí fi dákọ̀ ẹ̀sìn kẹ́yìn wọ́n ní à ẹ lọ kọ́ bàlágà tàràkì nù tàràkì ni ká dá kan tó wà more most important kẹ́yìn toró ṣeéṣe kọjá pé ntájí tí bá gbọ́ kẹ́yìn ni ọ̀rẹ́ mọ́nu tọ́ba tiẹ̀ fẹ́ gbàgbé gbogbo yòókù èyí tó gbọ́ tó fresh ò ní gbàgbé ẹ wà nẹ́bí tọ́rọ ọmọ wò pé ṣáṣe pàtàkì là nẹ́bí wàá dá akọ rẹ̀ kẹ́yà ọ wà nú ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ká dáa kọ́ ń tọ́jẹ́ pé ń ló wulẹ̀ pàtàkì gangan kẹ́yìn tá a bá wá ní téèyàn bá ti wo tá a wí ó ṣe súnà bí ọ̀rọ̀ ìyàwó fífẹ́ nu kí ni wọ́n wà kẹ́yìn ọ̀rọ̀ dáadáa ní ọkàn rẹ̀ tí dáadáa bá ti wá kẹ́yìn rẹ̀ yóò wá jẹ́ wípé àwa wá wò lónìí pé ẹ sẹ́gbẹ̀ẹ́ súnà kí la fẹ́ ṣe bí márẹ́jì aláfẹ́fẹ́ yàn ẹ wá wo bá a ṣe ń fẹ́ra wa ẹ wá wo bí ọlọ́mọ kan ṣe pọ̀ ń gbòòrò single mummies after one wọ́n wá pọ̀ lọ́ngbòòrò gan torí kíni torí wípé àwọn ń tẹ̀sìn ní ká sọ àsọ àwọn obìnrin náà sọ obìnrin fẹ́rẹ̀ ń tí ó parọ́ fún jẹ́ ń tí ó sòótọ́ fún lọ tọ́yẹ pé ìpìlẹ̀ ọ̀rọ̀ lọ́ba ti sọ fún mi pé pẹ̀lú ògùn ọlọ́run mo wà ní two hundred level ní University of Ibadan lóòótọ́ bá a ṣe ń lọ náà orí òru ẹnu ọ̀jẹ́ ni o mo lọ máa ń ṣe bírísókè ni mo fi sponsor ara mi o yóò ní ẹ̀ẹ́ kí lọ wá fẹ́ mo fẹ́ kọ́jẹ́ pé ọlọ́jẹ́ ẹlẹ́yà ni ẹlẹ́yà ẹlẹ́yà bàbá bírísókè ṣé ẹ rí báyìí ṣùgbọ́n ẹ jẹ́ kí ẹnìkan tó jẹ́ pé yọ̀ọ́ yà aṣọ ni yọ̀ọ́ yà bàtà yóò ya face cap yóò sì ra ẹ̀wù nǹkan tó bá déwájú ẹ̀ tó bá ní ẹ bí mi ṣe wà yìí kódà mi ti ẹ̀ wá mọ etí tí wọ́n yẹ kí n ṣe kókó báyìí ní kílódé ó ní visa America ti wà lọ́wọ́ mi irọ́ ni o kọ̀dẹ̀ bá sì rí o visa Amẹ́ríkà ti wà lọ́wọ́ mi but àwọn sisters mi ń sọ pé àwọn brothers mi ń sọ pé kí n parí kíní in fact dálẹ̀ ó ní ẹ̀ wọ́n àmọ́ sọ àwọn olókọ́ tọ́lọ̀ àti ànábì ọ̀sọ́ wọn dáàlì ó ní ẹ̀ mo ti wá wò pé èwo ni kí n ṣe yóò ti wà carried away yóò máa tẹ̀lé kí èyí wọn máa tàn ibo ló yẹ ká padà sínú ọ̀rọ̀ pa afẹ́fẹ́ àwọn báyìí jọba ẹ wo ṣé bí gbogbo wa yìí náà lọkùnrin la ṣe bọ́ìsì rí gbogbo wa yìí tá a bá yọ ẹ̀yin tẹ́ ẹ bá sì kéré díẹ̀díẹ̀.

ok mọ̀ yọọ bọ̀ yọ àlọ́ gbaná bí ya yọ lọ gbé yọ àmọ́ fàbọ̀ yọ àmúwa yọ àgbé síwájú lọ́nà ọmọ fèjì kárétí yọ àní ìwọ rẹ ni ó ti sú mi kọjá rí o ẹ ẹ tọ́hún náà wà mú yọ wà mú yọ àbálákẹ̀sé máa mú nǹkan yọ àmọ́ yọ àmọ́ gé jẹ ọkùnrin ẹmẹgbẹ́ ọjọ́ mọ́ ẹ̀ kì í sáwádà ẹ̀yin kí ni sinmi. bí bá ṣe wá ń jẹ lọkùnrin ọ̀hún àmọ́ wò pé ah, òun sínú ni ọ̀ gbàwẹ̀ rẹ̀ ọ̀ gbàwẹ̀ tó ń jẹ yìí ọ̀ gbàwẹ̀ tó ń jẹ yìí torí òun sínú lọ́nu torí pé ẹlẹ́dàá tó ń gẹ́gẹ́ ó mọ̀ pé òun ọ̀jẹ̀ kìíní rí ṣùgbọ́n ó ti mọ̀ pé ọ̀fẹ́ ni rọ́ ọ̀fẹ́ súnà so ìní mọ́ wá fà tó jẹ́ pé tó o bá wá ó wà máa wò pé njó la jẹ mí pa nǹkan pé wo ni ń pè báwọn wọ́n à máa rántí jẹ̀mọ́ ẹ̀ wò kan ẹ̀ wà rìn ẹ tún wo ti súnà sọ fún wa ṣé bí súnà sọ fún wa pé ká mọ̀ fọkànra wa táàbì ṣe táàbì ṣe ákìdù àbí àgbà ńgbà tá àgbà ẹ̀wọ̀n tá a mú bọ̀ bẹ̀ wàlọ́hìlàzì nínú ẹlọ katira kẹtẹ pé ní alimọ asharatu zawjiya gbogbo nǹkan nípa ìgbéyàwó ní tíra yẹn kọyàn tẹ ẹ dórí bá a ṣe ṣepọ̀ pẹ̀lú obìnrin ẹni tó sì mẹ́rìí wá tó ẹ dórí bá nàbí ṣe máa ṣe pẹ̀lú ìyàwó Aisha tó ẹ dórí pé ànábì àti ìyàwó Aisha wọ́n máa wẹ̀ nù gbàkan náà tí torí pé anabi àti àwọn aisha wọn máa ṣeré èje tàdébí òní aisha mọ́lẹ̀ là ọ́ irọ́ ni nkankan ọ̀ya tó jọ sáré njọ́ ti yàrá aisha tó la anabi ìyìn tó dẹ̀ mí lójú ni pé anabi máa mà kọ́ wa wípé bó ti wù ká le tó àádẹ́rẹ́ alẹ̀ fáwọn tí bá ń bẹ̀lẹ́ yéèyàn yàrá aisha ò lè la anabi ìyìn tá a fi wá mọ̀ pé bẹ́ẹ̀ ni pé níjọ́ wọn tó wá sàmì anabi wà lágbọ̀rọ̀gbọ̀rọ̀ yàrá aisha ń bá anabi ni yàrá di ibi tìlùkà wá wá òjòrò kanṣu ẹ wò pé anẹ́bì fi ń ṣàlàyé bó ló ṣe yẹ kí inú ilé wọ́ orí sọ́ọ̀mọ̀ pé tọ́wọ́n ọmọ rẹ bá ti gbọ́ pọ̀ ń bọ̀ bá àti àwọn rẹ bá ti gbọ́ pọ̀ ń bọ̀ wọ́n mọ̀ pé ah, àwọn tó dára lónìí tọ́wọ́n bá ti jáde tọkọ mi bá ti jáde lọ báyìí inú ìyàwó rẹ ó dùn tí ìyàwó rẹ tí ọmọ ṣe dáadáa tọ́wọ́n bá ti lè gbọ́ àrùn mọ́tò rẹ àbọ̀kadà ní zingo àbí fútu àjìnẹ́sì ni tí ẹ bá sá ti lè rí nǹkan kan tí wọ́n fi mọ̀ pé ó ti dé wàhálà ti wọnú ilé òun jẹ́mọ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ súnà nìyẹn o nínú ìgbésí ayé ìgbéyàwó ẹja fìbẹ́ ńlẹ̀ ká lè tún tọ́ọ̀chì nǹkan míì ọkọ ọmọ ti tọ́jú ẹ wo bọ́lọ̀ ń ṣe ni atọ́jú ọmọ ẹ wo bí súnà ṣe ni atọ́jú ọmọ ẹ wo bí ọlọ́run ṣe ṣe fún alátara ànábì yín lọ́lọ́run fi sọ àyà méjì kan nínú Quran sẹ́ẹ̀rí repetition ni wọ́n ń pè ní ìtìnàb nínú lugha Arabiya repetition tẹ́ ẹ bá rí nínú Quran repetition tó nítumọ̀ ni o ọlọ́run bá sọ́nà àyà kanú kùránì wípé lakọ̀dìkálẹ̀ lakùn fíhìm uswatun hasanah ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run ẹ̀kọ́ ń bẹ lára wọn fún yín gbogbo àwọn ànábì ọlọ́run from a to z ẹ̀kọ́ ń bẹ lára wọn fún yín ọwọ́ àtúndá àyà kan mú wa ọwọ́ àní lakọ̀dìkálẹ̀ lakùn fi rasulillahi uswatun hasanatun sanabi ò sí lára àwọn ànábì tọ̀ntọ̀ sọ ni zikirul khas badal am zikirul khas. ọlọ́run ní gbogbo àwọn àdébí ọlọ́run látòkè délẹ̀ ẹ̀kọ́ ń bẹ lára wọn fún yín tá a bá bẹ̀rẹ̀ sí wáyà yẹ ọlọ́run tó wá dá mú wá lọ́tọ̀ pé ẹ̀kọ́ ń bẹ lára ànábì fún yín tá a bá wá wò lóòótọ́ ẹja mọ báwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan ẹja kọ́ mú Adam àti mọ bó gbogbo tí e dórí ìgbéyàwó tí e dórí ìbímọ àbárabi ṣòyébù ọmọ obìnrin nìkan gbogbo ọmọ tó bí kọ̀sán pin ajẹ́ pé ibi tẹ́kọ̀ pin fún wa lára ṣòyébù dé òun ni bá sì tọ́jú ọmọ obìnrin àlè mọ bá sì tọ́jú ọmọ ọkùnrin látara rẹ̀ torí kò bí ẹja má nàbì Yakubu alekẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ṣe kéke tẹ́ ẹ dàgbà tẹ́ ẹ fẹ́yàwó tẹ́ ẹ wá bímọ ṣùgbọ́n gbọ́ ọmọ tánàbí Yakubu bí wọ́n jẹ́ méjìlá ọkùnrin nìkan ni wọ́n kò sóbè nù wọn ajá pé ibi tẹ́kọ̀ọ́ pé fún wa tálà nàbí Yakubu ibi tá a ti lè tọ́jú ọmọ ọkùnrin kò bá a ti lè tọ́jú ọmọ obìnrin àìlérẹ́kọ̀ọ́ rẹ̀ láyà àbúbù torí kéne kò rí ẹ̀já náà ànábì Musa mo ètè mú àwọn ànábì tó súnmọ́ wa ń bí ẹ̀já má ànábì Musa alẹ́ kẹ́kọ̀ọ́ bá ànábì Musa bó ṣe lò bẹ̀rẹ̀ ayé bó ṣe ṣe tẹ́ ẹ di pé ó travel ó lọ rìn àjò bẹ́ẹ̀ yẹn ṣe lè ṣe títí títí tó fi dẹ́n tó gbéyàwó tíyàwó wa lóyún tẹ́ wá fẹ́ padà lù wọn níbi àwọn afẹ́ padà lù wọn òmùkútù wọn sọnù ilẹ̀ su wọn ọ̀mọ̀nà ọwọ́ ni umukutu alikẹ́kọ̀ọ́ níbẹ̀ wípé àṣetí nǹkan bá ṣe èèyàn àtìyàwó àtàwọn ọmọ èèyàn àti èèyàn èèyàn lè yóò forí fa ńlọ́fà táwọn ọmọ olè ó fi kalẹ̀kùn ẹ̀yìn tánu wọn ọmọ ni a bá sọ̀rọ̀ gender male obìnrin female obìnrin fẹ́ máa le ọkùnrin oníyàn máa le bó ṣe rówó orí san ọkùnrin oníyàn máa le ìyàwó lólóyìn ìbẹ́ ṣe rówó hospital san máa lé ó bímọ ẹ sì kó mọ máa lé ní tí àwọn máa jẹ máa lé ẹ sanwó lé bẹ́ẹ̀ tí ìsìkọ́lé máa lé ẹ kọ́lé ìwọ náà lọ́kọ́ máa lé ẹ ra jẹnẹrétọ̀ tọ́ba ra jẹnẹrétọ̀ tán máa lé torí wọn náà lọ́ọ́ máa repo sí torí ètò bí bájẹ̀tì repo sí tọ́ba yẹ pa agúnmẹ́wàá lẹ́yìn máa pa jẹnẹrétọ̀ agúnmẹ́jọ àbọ̀ bí mẹ́sàn-án ní ọ̀pá tọ́ba ní kílódé yóò lè po tiwọn epo ọ̀wọ́n lánàá tọkọ́ rà tẹ́ pantẹ́ẹ̀lì so sẹ́rípa àti dára máa lé wọn alóbìnrin ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lé ẹgbọ́n gbà o so wọn àdẹ jẹ̀bi torí pé iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbé fún wọn kìí ṣe sẹ́ẹ̀ta iṣẹ́ inú lé ní so wọ́n fẹ́ máa lé so obìnrin ò lé lé bó ṣe máa sanwó skul obìnrin ò lé lé bó ṣe sanwó ọmọ bó ṣe sanwó bó ṣe rán amánú èbó bó ṣe ratira bó ṣe ràwé bó ṣe kọ́lé obìnrin kò lè lé inú ilé yẹn tó o bá ní kí obìnrin ọmọ gbọ́mùkátà ẹ̀ ní jẹun torí obìnrin ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa mo tún sọ fún ọ ntẹ́yìn bá fẹ́ ló lè gbé sí ntí làákàyè tèmi ń sọ fún mi nìyẹn ntọ́ bá ìjẹ́ yìí pé kìí ṣe pé a bá rí i pé kí lọ́wọ́ bá wí kí lànà bí wí lórí rẹ̀ kò sí bá a ṣe lè gbé lọ bẹ́lẹ́ pé tí mo tiẹ̀ wá sọ ọ wá wo ntọ́ lọ́wọ́ bá àtàná bí wí àbí ọ̀wọ́ wípé ọkùnrin àti obìnrin ọgbọ́dọ̀ máa pé bùkátà gbò kí ló dé gbogbo àwọn obìnrin dára tí wọ́n wá ń sọ pé àwọn ọmọ sẹ́ẹ̀sì jọkùnrin lọ ìyànníjẹ́ bẹ́ẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ní iṣẹ́ wọn ọ̀jọ́ bẹ́ẹ̀ iṣẹ́ tó lọ́wọ́ bá gbé fún wọn lágbára gan ẹ wò táwọn tọkọ àti àwọn bá jọ jáde tọ́jọ́ rẹ̀ wọ́n tí wọ́n á jọ wọlé tọkùnrin ó ṣe gbì lórí bẹ́ẹ̀dì eégún odò sì tún lé nínú kíchìnì wọ́n máa jí ajẹun ní táwọn pé kí ló dé gan nínú sàárì. tábà tó fẹ́ ṣègbéyàwó ẹwọ́n tí wọ́n máa kọ́ bí mọ́tò fún wa ọkùnrin groom nítorí bí ọ̀kadà groom wọ́n lóbìnrin búrẹ́dì gbogbo tọ́jà jẹ mọ́rọ̀rùn jíjẹ jíjẹ búrẹ́dì àbí bíráìdì kí ni ń jẹ́ bíráìdì ni gbogbo tọ́tàjọ́ mọ́ dáadáa ìrọ̀rùn ọlọ́run ọba tó sọ́dọ̀ àwọn obìnrin ọlọ́run ò ní jẹ́ kí rọ̀rùn kú lọ́dọ̀ yín bí ìdílé tẹ́ ẹ̀ bá wá fẹ́ kí rọ̀rùn kú lọ́dọ̀ yín ẹ return to ẹ wá já bọ́ síbẹ̀ so a rí i débi pé Musa àbí sẹ́bi àtúlọ́nu ó wá ní gbogbo wọn ní nǹkan jọ ṣe àtọ àtìyàwó àti dúkìá tó kó lọ ó wá ní ẹ dúró dèmí bíi ìní Ernest Nara, mò ń wo náà kẹlẹ́ ọ̀kan láàlí átíkú ní abikọ́bàṣe mo lè lọ fọ náwá fún yín àwọn àjídù wàhálà náà rì ùdá àbí tí n bá débi náà kí n rí ẹni tó ju ọ̀nà mísírà fún wa fọlá máa ta bẹ, nu ya musa oníwọ̀ musa ta ni à ń pè mí ó ní ìní ànàrọ̀ mi bá ọ ọwọ́ mọ́ máa lọ́dọ̀ a bá ara musa débi pé bẹ́ẹ̀ sì lè ṣe kéke bẹ́ẹ̀ sì lè ṣe young boy tí èdè pé o lè fẹ́yàwó tí èdè pé yàwó á ọ̀ya bíbẹ lójú musa ẹmú ta'a tá a fi lè kẹ́kọ̀ọ́ bá ti tọ́jú ọmọ lára musa kò sí. ó fi àwọn àtọyìn dúkìá lẹ́wọ́ máa lọ́ba tọgọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ tó dórí gbogbo sẹ́ni pé àwọn arẹ́ kọ̀ọ̀kan lára gbogbo wọn náà ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì lè ṣe báyìí bẹ́ẹ̀ sì lè ṣe báyìí ṣùgbọ́n gbọ̀ wá dọ́dọ̀ àdébí ọlọ́wọ́ parí ẹ̀kọ́ sára rẹ̀ lọ́lọ́run fi mú àyà mi wá pé ètò ẹ̀ bá rí lára gbogbo wọn lápapọ̀ ẹ wá dá mọ̀ọ́mọ́ nìkan wò gbogbo tí mo ṣe fún gbogbo wọn lápapọ̀ mo kó fún mọ̀ọ́mọ́ nìkan ọlọ́wọ́ làkọ́díkárẹ̀ làkùn fi rasulillahi uswatun hasana ẹ ni òjò ọyọ́ ni sanabi ní pẹ̀rẹ́ntákìá ó sì kò bá bàbá ẹ̀ láyé ọdọ mẹ́fà ìyàkú so ní parental which is pé ọ̀fẹ́ rẹ ni torí pé ẹni tó jẹ́ professor of the professor emeritus kọ́lá ẹ̀ pè lànà Muhammad ó sì ayọ̀ rẹ tí ò ní subhanallah so ẹ̀kọ́ àdìmú lára bì pé láì ṣe pé bẹ́ torí ẹ̀rọ máa wò bí lọ arẹ́kọ̀ọ́ rẹ̀ lára rẹ̀ arẹ́kọ̀ọ́ lára ànábì wípé aríbi tó ti ṣe ọmọ ọ̀dọ̀ ìgbà tó wà ní ọmọ ọ̀dọ̀ sales boy lọ́dọ̀ yàwá Khadija ẹ ń tó yàwá lé lórí èlé lónìí káta ẹ̀ta twenty twenty naira àdọ́jà àwọn ní láyé láyé eléyìí wọn ọ̀tà one fifty ni twenty twenty naira yọ àlọ́ kó gbowó fún ìyá tọ́lọ́jà ó àti ṣe rí bẹ́ẹ̀ oníbọ́lọ́ ṣe ṣe nù lábẹ́ ìyá kẹyìn náà ló ti wá tó wá padà dọ́kọ̀ ìyá ọkọ madam ẹwẹ̀ kọ́ lára ànẹ́bì tó bá sèmi àti yín ni láwà ní sales boy lábẹ́ olówóbìnrin tí obìnrin yẹn wá show interest tá a wá padà wá dọ́kọ̀ rẹ̀ gbogbo àwọn yòókù tá a jẹ́ sales boy wọn ọ̀daràn. ọkọ yóò ti sẹ́niọ̀ rẹ̀ ní tẹ́lẹ̀ ọ̀yọ́ kà pé ee wá bí wọ́n ní tí ìrùn tí wọ́n bá ti wá gbàgbé pé ọkọ màdàmú wa ní kí ló pẹ́ à ah, ọ̀ lọ ẹ̀wọ̀n màdàmú ló ń sọ̀rọ̀ ẹ̀wẹ̀ lára wá kan títí tí àwọn kúrò láyé mi ó fún wa ẹni tó bá yẹ pé ẹyọ kan lọ́nà ń ó di polygamist ìyàwó ń kó lẹ́yọ kan ẹ rí oríṣiríṣi nǹkan táwọn kẹfìrì ń gbé sórí nẹ́ẹ̀tì sí ẹ ànábì yín ń fẹ́ ọmọ eke wọ́n fẹ́ àdìjá lọ́mọdún mẹ́fà wọ́n fẹ́ àìsà lọ́mọdún mẹ́fà ọwọ́ nítọ̀ lọ́mọdún mẹ́sàn-án no problem àwa fún àwa ń fún wọn lẹ́rìí tó bá làákàyè mu àti èyí tí ó bá súnà mu wàláhì àwa àìsà òkèrè nígbà tí wọ́n ń sọ ẹ lọlẹ̀ lárúbáwá ọlọ́ni káwa láǹfààní ká lọlẹ̀ lárúbáwá dáadáa káàkiri tí ẹ bá fi ọmọ ọdún mẹ́jọ ilẹ̀ lárúbáwá lẹ̀ ó ju ọmọ ogún ọdún wa níbí lọ àwa táǹtà ń jìyà tá a rò bá ń jayé ẹ lọ wò ẹ lọ Dubai lẹ́lẹ́mbẹ̀ yẹn how many minutes five ẹ lọ Dubai lẹ́lẹ́mbẹ̀ yẹn ẹ lè rí ọmọ wọn obìnrin ta tẹ́ ẹ bá róbìnrin lárúbáwá ń ta kèé sọ ọmọ Dubai àwọn ọmọ Bangladesh àwọn ọmọ Misra àwọn ọmọ Cairo kankan ni ẹ lè rí àwọn ọmọ obìnrin ta. mall ibi tá a ti lè pàdé wọn nu mall tá a bá dẹ̀ pàdé wọn mall irú mọ́tò tí wọ́n fi gbé ẹ wá ìwọ gẹ́wọ́n òbí ọ̀rẹ́ kan sọ pé ọ̀fẹ́ ní àrẹ̀ àtirú àtirú security tí wọ́n wà fún a lọ́wọ́ aṣọ sùúdíà oríṣiríṣi táwọn èèyàn máa ń sọ pé ẹ ń gbà táwọn ẹgbẹ́ ká àwọn ẹlẹ́ni tí mu sìgá ẹ kí á ló special nù yẹn tọ́ ọ bá use pẹ̀lú àwọn alágbáwa ọ̀dà alágbáwa gidi mọ̀ yàtọ̀ sáwọn pàrúbù àwọn Bengali àwọn ará Pakistan kankan tí wọ́n máa mu sìgá tí wọ́n máa gbẹ́ ikọ́ ní Saudi ó lárúbáwá gidi tó ọba ti rí àwọ̀ ara rẹ̀ báyìí ó ti mọ̀ pé ọlọ́run kẹ́ eléyìí bẹ́ẹ̀ làwọn ọmọbìnrin wọn ẹ̀ lè rí wọn ta ẹ̀ lè rí wọn fẹ́ bàbá wa ní Ṣẹ̀kọ́lá ààrẹ àná bó ṣe yíùsì bẹ lárúbáwá tó wà láì kò rí wọn fẹ́ ọ̀hún fẹ́ lárúbáwá tẹ́ ẹ bá gbọ́ pẹ́ nìkan bá fẹ́ lárúbáwá nínú àwa Áfíríkà yìí ọmọ Misra ló fẹ́ àwọn ọmọ Íjíbítì èyí ṣe wá le travelling mo lọ amẹ́ríkà tí mo ṣe ẹ̀dẹ́ mo wá gba egypt bọ̀ pàdé ọmọ morocco kan tó dàbí egbin fúra ẹ̀ ní sọ fẹ́ bàbá mi bọ̀ nàìjíríà wọ́n á gbèrò mo ní mo fẹ́ mọ ọmọ saudi kari oman ọmọ iraq fẹ́ wọn kari kuwait ta ni ọ̀fẹ́ wọ́n pèlè gbogbo tí wọ́n sọ ń pa ànábì yẹn e! ṣe tiẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọ̀rọ̀ lọ ẹja wa bọ́ síbi wípé ẹ̀kọ́ tá à ń gan tí èèyàn bá jẹ́ pé torí tó fi wá tó ni ògùn ọba a mùsùlùmí náà mọ kíní yìí àwọn ọmọ wa àwọn a máa gbọ́dọ̀ jẹ́ accountant kò sí tó burú bẹ́ẹ̀ torí pé ntí ẹ̀sìn sọ fún wa inú Quran òun ni wípé ìmọ̀ tàkàfàǹdà min qawmin khiyana fàmílì ilé ìhìmàlá tọ́ ẹ bá ti rí i pé bákan làwọn èèyàn fẹ́ máa ṣe tí wọ́n fi ń fẹ́ máa fọ̀bọ̀ yìí fáńbídì ilé ìwé aláṣàwáyé ẹ̀yin náà wá lọ ṣerú ní tiẹ́ ń ṣe tẹ́ ẹ bá wá lọ ṣerú ní tiẹ́ ń ṣe o àníyàn ni ó wà á jẹ́ kó yàtọ̀ ẹ wà á rírun gbọ̀n lẹ́nu mùsùlùmí ẹ sì rírun gbọ̀n lẹ́nu Wọlé Ṣóyínká gbọ̀nsẹ́bì kẹ́lá là ń lọ. so àníyàn lọ́wọ́ kù fáwọn mùsùlùmí báwọn so tá a bá kẹ́kọ̀ọ́ tá a bá ti padà di súnà ẹ wá jẹ́ kí n wá ráǹdì ọ̀fù fún yín wípé ẹ má gbàgbé wípé ọlọ́run ní kálukúrá ni ò tóbi débi pé téèyàn bá fẹ́ fi sẹ̀rí lórí irọ́ yóò sì rí ṣe ẹ gbọ́ yín dáadáa o àfi kéèyàn sọ́ra o òun lànà bìbí sọ yìí pé ọlọ́run ọba ṣe kùránì ní hujjatun lana la hujjatan alayna kùránì lè jẹ́rìí gbé ọ ó sì lè jẹ́rìí takò ọ torí pé ọlọ́run ní kí ọ̀rọ̀ kùránì ó lágbára débi wípé ẹni tó bá fẹ́ parọ́ náà tó sì fẹ́ máa yà wá tí ó wá ṣe tàwílù tí ó fo nítumọ̀ ọ̀tọ̀ tí ó wá jẹ́ pé lójú àwọn tí wọn ò gbọ́ yé wọ́n sì gbàgbọ́ ọmọ wa ẹ̀jẹ̀ sáré fún rí wọ́n pe pòfẹ́sọ̀ kan kókà ó pàdé ìkànnì àwọn pòfẹ́sọ̀ wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n wá sọ pé ọba tóbi pé kùránì yìí kò sí tí ò sí mbẹ̀ ìkànkàn kókà yẹn wá dìde wá ní ẹ dákẹ́ ṣe ẹ máa pé kò sí tí ò is there my name my name is kókà ojú ẹsẹ̀ àwọn sì wà ní àwọn ọkọ̀ rẹ̀ wà báyìí dára ó ti dára táwọn láwà ní pàdú ilé wa tára kú kà ẹ máa gbọ́ o ìta fẹ́ sọ ni pé ṣé àmọ́ pé ń táwọn ṣe yẹn wọ́n sọ wípé ń tó ní létí mo kọ̀ rẹ̀ wà tó bá jẹ́ pé wọ́n fẹ́ fi ṣe nǹkan wọ́n fẹ́ fi jẹ́rìí láti fẹ́fọ́ ara wọn náà ni sẹ́ni pọ́ọ̀lù àbí ọ̀nà ọ̀yá ẹ̀wò ń tó ṣẹlẹ̀ recently tẹ́ni Fáṣọlá wà ń bẹ̀ tó wá ní à ọ̀rọ̀ Fáṣọlá ọ̀gbọ̀dọ̀ má rí bẹ́ẹ̀ ọ̀gbọ̀dọ̀ má kó ministerial appointment bíi mẹ́ta fún ọlọ́dà akọ̀rọ̀ kúnú àlùkùránì pàtàkì iná fàájì síkìrà sáájà kárùn mọ́yà kan yàwá ìtajà nẹ́bù alẹ́ àṣìkọ alàrí àbí fúnmọ̀ pàtàkì iná fàájì síkìrà sáájà kárùn mọ́yà kan ṣá bàtà kàrásìmọ̀ rábì yìí fásọ̀lá sẹ́rí téyẹ gbọ́dọ̀ sọ́ra nìyẹn o kò sí tó fẹ́ máa rò pé o fẹ́ máa twist yẹ wàláì tí ò ní máa jọ bí ẹ pé bẹ́ẹ̀ ni tó jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ sórí ẹ̀ lè gbọ́dọ̀ sọ́ra ló gbọ́dọ̀ jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wá padà sí di súnà kọjá pé yóò máa fi súnà yẹn ju alukurani fúnra rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kí lànàbì sọ bó lànàbì tu bó o ní àwọn sàhábà tu ilé òfin ní ṣe mistake o ẹ wo ọ̀rọ̀ orin kíkọ sẹ́ni báwọn afáàtúwọ̀ gbọ́ súnà yìí wọ́n ti tútùkùtù lọ ìfẹ́ mọ́ dákọ̀ ìkan bẹ tí gbogbo yín ó rò pé ah kò sí bí ó ṣe jẹ́ tẹ́ bá gbọ́n tí ń sọ́pọ̀ ọ̀rọ̀ orin recently ó ní ọlọ́run kan ṣú ara wíyà tábí múlùgán wú náà báyìí náà ń kiri kan sí ọ̀pọ̀ ọlọ́run apàrà sọ pé ilẹ̀ làbí náà amẹ̀nu àmẹ́jẹ sọ̀rọ̀ bí ilẹ̀ kẹ́ mẹ́gẹ́ tiẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo ni olùgbàgbọ́ òdodo sì lè wà ní olórin nu àtọkùnrin ọlọ́kùnrin ó mú microphone ọmọ pẹ́tọ́ mi ní ọkọ̀ mi má fi dùn mí wọ́n máa ṣí à microphone kan náà ní bọ́lọ̀ ń ṣe ṣe tọ́lọ̀ ń ṣe ṣe ní láìpẹ́ òrìpẹ́ yìí ẹ́ so bẹ́ẹ̀ náà ni recently ẹ wo ọ̀rọ̀ àsàlátù ẹni ẹ àsàlátù ẹ bá da wọn lóhùn àsàlátù dá ọkùnrin ọlọ́kùnrin wa kó àwọn obìnrin olóbìnrin jọ alásàlátù bàbá ni a ẹyẹ ẹyẹ ọ̀sán rárá rí bí ara máa ṣe ń sọ̀rọ̀ ó sì ń gbádùn ohun yàrá mọ́ so bó tá a bá lọ tá a bá lọ wọnú kùránì a rí i pé ọ̀rọ̀ àsàlátù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ yá ayọ́ alàdí náà amọ̀ sọ̀lú àlẹ́ ìwà sálì mú tẹ̀sí ìmàbí ṣùgbọ́n tá a bá lọ ọnu súnà a ní rásàlátù ṣe so gbogbo kẹ agbọ̀dọ̀ máa padà nu súnà ni súnà láwa máa fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn súnà láwa máa fi yanjú ọ̀rọ̀ ọnu ilé wa súnà láwa máa fi yanjú ọ̀rọ̀ gbèsè ayé wa súnà láwa máa fi yanjú ọ̀rọ̀ ìsọ̀rọ̀ wa súnà láwa máa fi yanjú ọ̀rọ̀ ìgbọ́rọ̀ wa súnà láwa máa fi yanjú ọ̀rọ̀ ìbáṣepọ̀ àwọn ìyàwó wa súnà láàmú fi ju ọ̀rọ̀ ìtọ́jú àwọn ọmọ wa ẹgbọ́n tànàbí wí ànábì wa sallallahu alayhi wa sallam ó ní njọ́ tí ń kíìsì ọmọ ọmọ kékeré tí àwọn ọmọ kékeré rọ̀ mánàbí tó wá ń ṣe tí àwọn a ànábì a tó ọmọ kékeré wá ń dà yìí láàmú báyìí irú bíi mẹ́wàá kíìsì wọn rí òye ni àwa kẹ́kọ̀ọ́ wa nítorí ọlọ́run àtòrí òjíṣẹ́ rẹ̀ ìbẹnu sábàbù tọ́lọ̀ ń fi lè sọ wá di nǹkan ni o kèé ṣe gangan ni wàsílà o kèé ṣe gangan ni gáyà o wàláyé yẹn lè kàwé ìtàn kó a jẹ́ pé business ọlọ́run ti wá gbóore wá fún un so èèyàn gbọ́dọ̀ fọlọ́run sẹ́yìn o èèyàn gbọ́dọ̀ fi ń tànẹ́bì bá sọ sẹ́yìn o ẹ wá wo ìjọ tí wọ́n padà sí. Si, ibi tá ànábì sọ tí wọ́n padà nù súnà lórí ọ̀rọ̀ breastfeeding òun là ń tó ń ṣe mí o tí wọ́n gbé UNICEF dìde o abẹ́ẹ̀kọ́ ẹ wo ọdún tí alukọ́ra sọ pé wàlúwà nìdátù rìdínà àwòládàwù náà àwòlẹ́nì kàmílẹ́yìn ẹ wá wọn tí ẹ fi rọ́pò wọ́n lọ evaporate ọyàn ẹranko síríláàkì sma ìkànkàn bẹ́ẹ̀sì kìnnìkan làwọn ọmọ náà bá ń ṣe bí ẹranko kọ́ ọmọ olè júwe fún dádì ẹ̀ pé dádì ayú wìtì ọ sẹ́ẹ̀mọ̀ pé nígbà yẹn pé kò jẹ̀bi ọyàn ẹranko ló mú dàgbà ọmọ ìdájọ́ ó ní ẹ̀ ẹ má tẹ sọ yẹn mọ́ o wọ́n kí ni ọmọ ẹ̀rẹ́ yìí síbẹ̀ sí ara nígbà wọn wá rí wàhálà yẹn nígbà wọn di wọn gbé UNICEF jáde nǹkan wọn balance ibà àbí ọmọ balance ṣé àrùn tí ẹ sọ pé ọmọ kéèké láàmú ti máa reduce yẹ kí ló fà kí ló fà reduction yẹn wọn padà ẹ rí lórí ọ̀rọ̀ ọ̀gbéyàwó ká padà ka súnà tí ẹ ń sọ fáwọn obìnrin pé ẹ wá ń bí kẹ́ ẹ máa sọ wípé ti jẹ́wọ́ nìkan lọ́ọ́ bona fide wife kọ́kọ́ rẹ̀ ọmọ gbẹ̀mí kan bá a máa yàn mí ọkùnrin lọkùnrin ọmọ ẹ̀jẹ̀ láyé tó bá jẹ́ pé nìkan lọ wà nú ilé wà láì tẹ́ ẹ̀ bá padà di súnà tó yẹ pé lọ wà nú ilé ọkọ bá ní ń ta tó bá jẹ́ pé lẹ́ẹ̀mejì tó jẹ́ pé one thousand níbẹ̀ lọ́wọ́ ọkọ wà láyà lè ní òfò torí pé ntọ́kẹ̀yẹ̀ máa sọ fún yẹn ni pé sebéyìí ti wà lébo ní lọ ṣùgbọ́n tọ̀hún lè lọ torí ó sọ pé ẹ lo ògbé kọ́ọ̀lù mi ní ìgbé kí ló bá mo béèrè kí lọ́ọ̀rẹ́ tó fún mi náà lọ́wọ́ mi ní ṣùgbọ́n àgbà ṣé àwọn èèyàn ní gbé kọ́ọ̀lù èèyàn kí ni ó sọ pé oúnjẹ yóò tí ní gbé kọ́ọ̀lù ẹ wo nǹkan tẹ́ wá béèrè wá one thousand lọ́kọ̀ tọ́ pé one thousand lóní ó ṣe àdẹ̀bà yóò pé méjì ní ba five hundred five hundred sọ ma pé you cannot get all but you don't lose all pé nìkan lọ wà nú ilé tí kan wà ń ta tẹ́ wá jọ béèrè one thousand pé one thousand ń bẹ lọ́rọ̀ mo sọ fún ọwọ́ pé lọ́pẹ́ ọmọ o fún o torí pé n tí bá ń bẹ́ ń ta lórí ọ̀rọ̀ wípé obìnrin tá a bá ń fẹ́ lọ́wọ́ tá a ti ìrànfààní àti fọ́ọ̀kàn ẹ̀wọ́ bá a ṣe máa sì táwọn abúlé bá ṣèṣì dá mi sí ọlá táwọn ìyá wọn ìyá ìyàwó ó rí lẹ́ni ọ̀rẹ́ àmọ́ mi kò rí mi ní ẹ̀bílẹ̀ kò rí mi ẹja ń tirẹ̀ ọ tán níjọ́ tó bá ṣèṣì fẹ́ dá mi pé are you mad wọ́n fẹ́ sọ pé òrí mi ni ẹni tí ẹ dá mi sí láńjọ́ ni tó ní ah, òrí mi ni torí pé kíni torí pé kò tí ì ráǹtì wọn kò tí ì rọwọ́ fi kàn lọ́lọ́run tí wàá sọ pé tẹ́ ẹ bá fẹ́ àwọn ìyàwó yìí tán ja'ala bainakum mawaddatan wa rahma wallahi àánú ju ìfẹ́ lọ ìfẹ́ la fi bẹ̀rẹ̀ àánú la fi sọ pé tí máa wá ti tàbó ni kò ti bẹ̀rẹ̀ ìfẹ́ ń depreciate àánú ò lè depreciate gbogbo bó ti wù kéèyàn nífẹ̀ẹ́ obìnrin tó tó bá fi di pé ọlọ́run bá ní kí ìdàpọ̀ wá láàrin ẹ̀yà àti ẹ̀ ìfẹ́ yẹn ó bẹ̀rẹ̀ dínkù àánú á máa borí torí n tó súnmọ́ ni kọjá yìí pé e serú bó ṣe wùwà kóbìnrin ó rí nínú yàrá ló ṣe rí àánú ni àjọ pé bo ni wọ́n tì sí àánú ni ó kù torí pé ẹ̀sìn ẹ méjì wa o ti òdodo ṣé ẹ pé ṣé ti áàlì tọ́rọ̀ mikidad bùrù mikidad tọ́rọ̀ pé bèrè tó ní ọ̀rọ̀ ẹ̀sìn èyí ti jó wàlá ọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ inú tó pàtàkì inú ọ̀rọ̀ gbéyàwó ọ̀rọ̀ àsunrun ìbẹ̀ǹbẹ̀ tí ẹ bá sùn lójó lórí yẹyẹ tẹ bá ń gbọ́ tóbìnrin bá ń pọ́ lọ́wọ́ nílé mi di ẹrù mi ọkọ rẹ̀ dáa ni lọ́wọ́ nílé di ẹrù rẹ̀ wo ẹrù olódì ilẹ̀ ẹrù yẹn náà ni ẹ ń sọ àánú ni ọ wà á kù ní ló fi jẹ́ pé ó kúkú dáa ká padà di súnà débi pé àwọn ọkùnrin tá a fẹ́ fẹ́yàwó kọjá pé àti ìfọkobìnrin rí obìnrin náà tó náà fẹ́ lọ lé ọkọ kọjá pọ́pẹ́ ò tí ìfọkàn rí débi pé ọ̀wà délé ọkọ rẹ ọ̀wà máa rántí boyfriend pé ah èèyàn mọ̀ sí ayé wa o bàtà wà ní school ah ìsikẹ́lì kárí lọ́hùn ó sì wà nílé ẹnìkan tó bá jẹ́ pé o ti padà á di súnà tó wulẹ̀ sí rí ó wulẹ̀ sí lè kọ̀m̀píà ẹ̀ gbọ́yé subhanahu rabbika. jẹ́ kí apanubọ̀ kí àwígbé jazakumullahu khairan ní fíìtò aláàjù fífi and also including